الحمد لله رب العرش العظيم إله الأولين والآخرين وهو الغفور الرحيم أحمده على عطائه العنين وأشكره على فضله الجسيم لا إله إلا هو وهو بكل شيء عليم اللهم صل وسلم وبارك على عبدك ورسولك وآله وصحبه يا عزيز يا كريم أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين فاطر السماوات والأرض آمين عالم الغيب والشهادة آمين أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين اهدنا لما اختلف فيه من الحق بإذنك آمين إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إليكم أكو جاوير منا èyí tí ọlọ́run ọba tó ti kọ́ kó tó di kó dá wa wọ́n lè ti ṣètò rẹ̀ wípé lọ́jọ́ báyìí lákòókò báyìí láàyè báyìí níṣẹ́jú báyìí ní kẹ̀kẹ́kẹ́ báyìí a ó kọjọ sí àyè tá a wà yìí nígbà tó ti wá wà nínú ìtọ́ ọlọ́run ọba tó tó di dá wa yìí táwa náà sì bára wa ń bẹ̀ bá ṣe bára wa yìí mo lérò pé kò sí nǹkan kan tó yẹ wájú pé ká dá ọpẹ́ fún ọlọ́run ọba náà lọ. alhamdulillah. torí wípé kì í ṣe agbára wa o ẹ̀sà ni o ọlọ́run ọba ṣàwọ́ lẹ́sà rẹ̀ nù. tó o bá bọ́ síta ń bẹ̀ ẹ́ ń sìn onírànran ìran aburú lọ́mọ rí bẹ̀. èyí tó jẹ́ sí pé tó o bá lọ́n kà ní one two three ọ̀kan tébù lápè. sétè nìyàn tọ́já sí pé irun dúdú irun orí ẹ̀ ó sì tún dá ewu sórí ṣe náà lọ́sàwọ̀ ẹ̀ àbẹ́nìyàn tọ́já sí pé gbogbo ojú ẹ̀ bí àdá bí nǹkan kan náà ti ta ṣùgbọ́n ọba irun gbọ̀n ní àgbọ̀n rẹ̀ ń jó tọ́já tó wọ wò fún àbí ènìyàn tuntun jẹ́ sí pé irun gbọ̀ngàn ó tún dá sí méjì òkè rẹ̀ dúdú ìsàlẹ̀ rẹ̀ wá sí kíni ọwọ́ àfọ̀n ọlọ́run ò sì dá bẹ́ẹ̀ òun lọ sọ dìbà nù kì í rẹ̀ ṣe pọ́sẹ̀ yẹn ọlọ́run ọba gbogbo tó ṣe ọlọ́run ọba mọ̀ sí ó ti kọ tiẹ̀ náà bẹ́ẹ̀ náà àwọn wa bára wa láàyè báyìí ààyè tó jẹ́ sí pé èèyàn ti ń ṣerú ẹ̀ kéré lórí ayé èèyàn ti ń ṣerú èyí káà ń ṣe yìí ó kéré lórí tí wọ́n bá wá bára rẹ láàrin àwọn èèyàn kékeré tọ́lá wọn bá tà lẹ́sà yẹ kó tún ara yẹ̀wò lẹ́ẹ̀kan sí ìwọ náà wúra rẹ bó ti jókòó tún wúra rẹ padà wà náà ẹ̀yin tí mo bá sọ̀rọ̀ mo bá sọ̀rọ̀ báyọ̀ yẹra rẹ òbíra rẹ yẹrẹ hadithu bẹ́ẹ̀ ni ara rẹ sọ̀rọ̀ wà ẹ ti ẹ̀wí bẹ́ẹ̀ nínú ẹ̀mí bẹ́ẹ̀ tí ń lọ wà wáyé tó wà àwọn tó jókòó wájú rẹ wẹ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ dúpẹ́ lórí eléyìí àwọn adúgbẹ́ ọlọ́wọ́ ọba ọ̀ orí rẹ̀ pọ̀ lórí wa àánú rẹ̀ àmọ́yẹ ìkẹ́ rẹ̀ kò sí kà ṣùgbọ́n àmọ́ nǹkan tá a lè ṣe fún ẹ náà ti pé máa sọ pé alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. láyìí tá yín wọ́n gbé ètò wípé kí a wá ṣe ìbára ẹni sọ̀rọ̀ lórí kókó kan tí wọ́n fi ránṣẹ́ sí wa èyí tó já sí wípé kókó náà ó nílò pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí wípé àwọn tọ́pìkì ká máa wà ńgbà míì wọ́n a máa ní ọwà jamit. àwọn tọ́pìkì ní àti máa wà tí ọwà muharrik àwọn tọ́pìkì tó bá wà janet tí wọ́n bá fẹ́ tí ó sọ tó náà bá wà já mídù fún ara rẹ̀ bí dáàtì yá ó fi ìdáàtì yìí gbogbo ẹni tí bá ń gbọ́ máa fi kíni wọ́n máa sùn lọ. àwọn tọ́pìkì kan wà tó fẹ́ sí pé a máa múùbù èèyàn púpọ̀ kódà fẹ́ntì ẹni ọ̀sọ́ jẹ́ ẹni tó tutù ọ̀rọ̀ tí ó sọ yìí yóò wọ lọ bí pé kọ́ máa múùbù àwọn èèyàn àwọn ìyàwó ẹni sùn bí ìjókòó bẹ́ẹ̀ ṣùgbọ́n wo èyí sí tọ́pìkì yìí tọ́pìkì yìí kò múùbù ènìyàn lódodo ọ̀rọ̀ fẹ́ni tó bá máa ń tẹ́ ń pè ní inú kókó ọ̀rọ̀ bọ́wọ́ láti wá mú fara wa tá a fi gbọ́ yìí ṣùgbọ́n mà pé tí wọ́n máa ń tọ́pìkì ò múùbù kì í ṣe pé ètò múùbù dáa ju ètò múùbù lọ ìtàn ó múùbù yẹn àbí ó múùbù yẹn tọ́wọ́ dáa tó ká máa gbọ́ àlùkò ráyìn tí ó tó dà mí kò tó eléyìí ò mí kọ́ máa ti gbọ́. tọ́pìkì wọ́n أهمية الثبات على المنهج القوي عند الفتن أهمية الثبات على المنهج القويم عند الفتن شنو اسمها ليش؟ أيا بقى وين يا جماعة يجوا أنا أنت ما مو فلا أيا أتوكيو أتوكيو وأنا أنا ما لقي أنت بقى لقي أهمية الثبات على المنهج القويم على Anyị ga lè fìtà ayẹyẹ mo ti gba pé ó fún àwọn àwọn apá ẹgbẹ́ bí mò ń gbóhùn o. ta ni ó wù kọ́nà ọwọ́ àti ìdí gbọ́ ó pariwo dáadáa ọ̀yà ọ̀yà àfáwà náà ẹ̀yin náà ni ẹ̀yin tí kìnìún wà lè tíkan nì ọ̀yà. kọ̀wé yìí ẹ̀yin tó ta ni ó tún wọn ti ọ̀yà àfa àgbà wọ̀ ẹ̀yin náà wà ọ̀yà àfa wà ẹ̀yin ẹ̀yin tó ń bẹ̀rẹ̀. ẹ̀yìn gàlù fìtà. anakunla àfẹ́ òun tí àfẹ́ àfẹ́ àfẹ́ lómi àfẹ́ òun ẹnu ẹ̀dùn lárúbáwá díẹ̀. ok magala wọ́n láwọn fẹ́ yín wọ́n fáwọn fẹ́ yín o. àbútọ́lé àfẹ́ yín náà. wọ́n láwọn fẹ́ yín wọ́n fáwọn fẹ́ yín o. torí pé èmi ti fẹ́ yín wọ́n ti gbọ́dọ̀ fẹ́ yín náà ni. ẹ dìde ẹni tó wí lára kọ̀ọ̀kan náà ó dìde ẹ̀bùn yóò yàtọ̀ síra wọn. ẹni tó gba excellence yóò gba skill and life tá a bá ti ń bọ̀ sí lecture báyìí sórí topic kan ní ká sọ̀rọ̀ nípa ẹ̀ rí kó ń hó ní kíni lórí rẹ̀ ní kò tó jókòó torí náà ni kí ìta fi wọlé nígbà mo bá ń ro kó lọ fún ẹ tí ń júwèé kó tí mo wà fún ẹ mo wá dá àárín wa ń bèrè pẹ́ dàkún títí ẹni jẹ́ ń sọ̀rọ̀ látàrọ̀ Eh, ẹ nígbàgbé tẹ kú láyé inṣàlá ọyà àfa àfa àgbà ẹwà àgbà tí wọn lọ eh, òsín táyì sí àfa náà la fẹ́ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọyà ẹlẹ́gbẹ̀ẹ́ eh, ọmọ yẹn jù sí lọ́kàn tí wọ́n bá ti béèrè ní ìlà ìwọ náà ti kíni ìnáwó rẹ̀ sókè. <laughs> Ah. Ah, àti wá sọ lárúbáwá rẹ̀ ò tó ká mọ̀ túmọ̀ kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí àhàmíyẹ tó sábà wọ́n ní àwọn fẹ́ ká lọ mọ̀ gbogbo ẹni tẹ́ wáyé àtẹ̀ntì ń bọ̀ wá láì wọ́n láwọn fẹ́ ká mọ̀ pàtàkì pàtàkì kí ni kan náà kí èèyàn dúró báyìí yóò bá mọ́ bọ́ọ̀nù kó dúró báyìí kọ́ máa ṣèkì kọ́ máa mú kọ́ máa mì kó dúó taratara tí mo lẹ́ni adó sí alàlùmọ́ni hajjil kọ̀wé lórí ojú ọ̀nà àwọn sálà wọ́n kà lu kọ̀wé mú mẹ́rin ní tí wọ́n sọ fún aná ní manihajj kíni sálà wọ́n ní apàtàkì afẹ́júwe pàtàkì tí ń bẹ pé ká dúró tí ń bẹ fún ká dúró lórí ojú ọ̀nà àwọn sálà nígbà wo wá ní nígbà fìtínà bá tọba bẹ́ẹ̀lẹ̀ wọ́n ní àwọn fẹ́ ma mọ pàtàkì rẹ̀ kí lọ́ba tí fi mẹ́rẹ̀ yìí wá wọ́n rí wípé ẹsẹ̀ àwọn èèyàn ti kíni ó ń ṣèkì ẹ̀mí àwọn èèyàn ń mì àwọn èèyàn wó pẹ̀pẹ̀pẹ̀ àwọn èèyàn wó pẹ̀pẹ̀pẹ̀ àkókò ah, ah, mà bí ti márùkáàzì bí ló sì tún dáa náà ní àbí ti bìkan ló tún dáa ẹsẹ̀ ń mì ẹni tó bá wá rere fún ọ onye tọ́pìkì mo kí mọ́ríkájì ahìlì súnà ní Lagos lórí ẹ̀ta tí wọ́n tẹ̀tà yìí pàápàá lílọ nínú àkókò táwa yìí torí pé oríṣiríṣi fìtínà ní ń ṣẹlẹ̀ ọ̀dẹ̀ tí ó bí gbogbo ẹ̀ náà ju gbọ́ lọ báwo ni ti wá dúró ń tẹ tí atẹ́gùn yìí ò ní gbé wọ́ lọ́ntẹ̀ tí agbami odò yìí tí ò ní rù ọ́ lọ́ntẹ̀ ìyẹn ni wọ́n fẹ́ ká wọn ọ̀fẹ́ kí ni kò sàṣẹ̀dá ẹlòmí a máa ṣiṣẹ́ lọ yóò ti bá débi láti máa rí mm, mm, pé àá eléyìí àá ìṣàlá ọ̀gá ọkà òwe lásán náà ẹ̀mí ẹ̀ ti gbàgbé ìṣàlá ọ̀gá fẹ́ ni wíńgá ìjánà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ibi rẹ̀ ọjà síbo ní inú náà ni wọn ọ̀fẹ́ kí ti wá orí bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ rírí ká sì parí ẹ̀ síbi dáadáa ní àwọn àmà kọjá nínú tọ́pìkì náà pẹ̀lú àwọn kókó kan nínú àwọn kókó tá a máa kọjá nínú ẹ̀ òun náà ni ó tóbi mẹ́rìnlá tí mo kọ́ wá sí bíbá wá àti o èmi ti wá àti abájọ́ dídùn nìkan ọ̀ma dà sí wá àti fáwọn èèyàn òun náà wá àti ànábì àti máa ṣe wáàtì sallallahu alaihi wasallam àwọn àfáà náà gbogbo ẹ̀ náà kọ́ máa jẹ́ lẹ́kṣọ̀ nìkan wà wọ́n a máa ṣe wáàtì ó wáàtì sunna ànábì ni wa'azana rasulullahi sallallahu alaihi wasallam maw'izatan baligha wáàtì ni mo wá ròyìn ẹ̀ lórí pé àṣà wáàtì náà ni pé kọ́kànyàn máa mì kọ́wárìrì kójú èèyàn máa wá omi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ Ta ló sọ fún nínú yín gbàtọ̀ gbọ́ sí ọkàn wa lè pọ̀ àwọn tàbí ọkàn wa ti kí ni wa lè o tó wá sí ẹ̀yẹ kó o tiẹ̀ ti wá gbọ́ wá sí kárí tó ó tiẹ̀ jáde lójú ẹ̀rí láyé tó ti gbọ́ gbogbo sí wa o ọ̀rọ̀ mi ò lànà bí sọ́njẹ́ náà sọlọ́lọ́wọ́ ní wákàtí ó sì ó sì mú mi wá lójú wọn ẹ̀yẹ ká mọ̀ pé wọn ìṣe gbé wa lọ́nà kan ẹni tí bá ń kóyún àwọn tàbí kéré tí ẹ ti tán tí ẹ ti ti ta ọlọ́mọdé tó wá ta. kókó tí a máa gbéyàwó nínú tọ́pìkì yìí kí nǹkan júwe ẹ̀ fún wa mo rí ìlànà ṣàwé kọ̀ọ̀kan ilé ìhà ìlànà ìhà nìkan. kókó àkọ́kọ́ òun ni mọ̀kọ́dìmà kókó ẹlẹ́ẹ̀kejì alimadkad abẹ́ dáwọlé àbáwọlé ẹlẹ́ẹ̀kẹta afẹ́ sọ kí ni pàtàkì tọ́pìkì yìí gan fún wa ká lè bá àmọ́ yìí ẹ̀ láti gbọ́ ẹlẹ́ẹ̀kẹta ìta wa pè ní pàtàkì tọ́pìkì yìí a máa júwe fún wa wípé lábẹ́ rẹ̀ wípé ó ṣe pàtàkì kọ́mọ ènìyàn kọ́mọ wípé ká dúró lórí ẹ̀sìn lásìkò fìtínà oore ni fún wa. ká dúró lórí ẹ̀sìn lásìkò fìtínà oore ni fún wa ẹlẹ́ẹ̀kejì lábẹ́ rẹ̀ òun náà ni a ṣe akọmọ̀nà fún wa lórí wíwí ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí ṣe máa ń yí káàkiri ẹlẹ́ẹ̀kẹta ká dúró lórí òdodo ìròyìn àwọn òdodo ni o ẹlẹ́ẹ̀kẹrin òun náà ẹni tí fẹsẹ̀ yà dúró lórí òdodo kò sẹ́nì kan náà ti ń bẹ tó lè àyàfi Allah ipò ààyè tá a wà àbí ókọ tá ń jẹ́ àbọ̀mẹ́ńtà ṣe àbí màtá kọ́ kọ̀ọ̀rán o ni fẹsẹ̀ yà dúró. ẹlẹ́ẹ̀karùn bí ìdí ọlọ́run wọn bá tóbi tó nù kọ̀ọ̀rán kẹsẹ̀ dúró àfi kéèyàn tó máa ṣe kéèyàn kó tó máa wọ́ sọ́lọ́run àfikún tó máa ra ọwọ́ sí ọlọ́run bí lè gbéra ọwọ́ náà gan kì í súnà nẹ́bí. dáa máa ra wọnú súnà pé yàlá yàlá yàlá àmọ́ tẹ́wọ́ nù tẹ̀lé àgbẹ̀rún pé yorùbá ọ̀rọ̀ awọ́ ọ̀rọ̀ àṣẹ àwọn ìrawọ́ àti ipò jẹ́ ọlọ́run dúró o. àyàfi kí nìyẹn ó tún máa bẹ́lọ̀n lórí ẹ̀ àwọn ànábẹ́lọ̀n tún bẹ́lọ̀n lórí ẹ̀ náà ni nínú abẹ́rẹ́ náà ni kókó ẹlẹ́kẹfà lábẹ́ akẹ́tún kókó ẹlẹ́kẹta tó jẹ́ jẹ́nà tó jẹ́ nílá òun náà ni pé kálọ̀ ọmọ pé mọ́ni hajj sálà ta wà ń bẹ̀ yìí tá a sì ń bẹ́lọ̀n pé ká mọ̀ kó ń bẹ̀ láìláì lọ́mọ yìí pé ọ̀tá tí ó ní kò sí ẹ̀sìn kò sí àwọn tẹ́ ń sàfihàn ara wọn sínú ẹ̀sìn ìsìlámù kankan tí wọ́n nírú ọ̀tà tí ẹni tó ṣàtúnṣe ara rẹ̀ sí manhajj salafi tí wọ́n nírú ẹ̀ kò sí. ẹ̀yin lọ́tà yín pọ̀ jù sọ́tà rẹ bá ti pọ̀ tó yẹ kó jìra dáadáa bọ́ bá ti mú àdá lọ́wọ́ èmi ò pé má dàgìrì lọ́wọ́ o ní kò máa mú gbogbo gbogbo nǹkan ajá ní kò wọ̀ látọ́ náà sì ti kò wọ̀ ń bàtà kó o sì máa mọ ibi tó rìn sí kó o sì máa mọ ní tó máa gbọ́ kó lè bá àjẹsí pé ọ̀tá yìí ò ní fi kíni gori kókó ẹlẹ́ẹ̀kẹta nù kókó ẹlẹ́ẹ̀kẹrin sọ fún wa ní kí ni ìtumọ̀ àwọn gbólóhùn tí tọ́pìkì kó sínú àkọ́kọ́ kí ni ìtumọ̀ àhàmíyà àti fún wa náà kí ni ìtumọ̀ kí ni ìtumọ̀ fìtínà fìtánì ní manihaj gbólóhùn àná ìmúlọ́wà na súnà nàbí wa Muhammad a máa sọ pé kí ni túmọ̀ rẹ̀ kí ni kí ni kankan náà kókó ẹlẹ́ẹ̀kẹfà àwọn gbólóhùn kan wà tọ́jọ́ mọ́ a kan náà orílẹ̀-èdè lárúbáwá gbólóhùn méjì ò lè wà títúmọ̀ rẹ̀ ó wà jọra wọn tán tamaman kò tètè àlùwálídù àlùábù ẹ bá ní kẹrù fún tuma kẹrẹ méjèèjì wàláhì kìí síbẹ̀ ìyàtọ̀ mẹ́mẹ́ àlùwálídà àlùm ìyàtọ̀ mẹ́mẹ́ gbogbo ẹ̀ ló níyàtọ̀ káàkiri ṣùgbọ́n a máa wòye pé kí la lè fi túmọ̀ nǹkan yìí ní tí lárúbáwá fi ju èdè yorùbá àti gbogbo èdè lọ́nà nílẹ̀ yorùbá tá a bá ní ìyá màmá sí ìyàtọ̀ mẹ́ láàrin ìyá àti màmá ó lè túmọ̀ ẹ̀ wá ìyá àti kíni màmá kódà yèyé lọ́dọ̀ àwọn tẹ́ máa ń lo yèyé ìyá so èdè lábáwá ni àwọn gbọ́dọ̀ káwà tó jọ wọ́n ní hajj àárẹ̀ tó mẹ́fà méje sára wí fún wa ní sókí kókó òun náà ni sábáwá láwọn gbólóhùn káwà tó jọ wọ́n ní hajj èwo ló súnmọ́ jù nínú àwọn gbólóhùn yẹn tẹ́mà pé tá a lágbájá jọ lágbájá èèyàn mẹ́fà jọ ṣáàzù ṣáàzù uh, Ahmed èèyàn mẹ́fà wà nínú àwọn gbólóhùn tá a kójọ yìí náà àáwò owó ló sún mọ́ mẹ́rin hajj nínú gbogbo àwọn gbólóhùn yìí yà síbẹ̀ ní sókè lẹ́yìn eléyìí ẹlẹ́ẹ̀kẹjọ àwọn kan sí asan àwọn èèyàn kan wọ́n mọ̀ kórìíra gbólóhùn mẹ́rin mo ti sọ yìí gbogbo àwọn àfáàsọ wà ti máa mọ̀ pé àkótọ́ ah, mo fẹ́ gbọ́ kọ́ àwọn wo làwọn ilé ọ̀dọ́ wa kó ti bẹ̀rẹ̀ o <laughs> èyí tí ń lẹ́yìn wa ló ti bẹ̀rẹ̀ o ti bẹ̀rẹ̀ sípẹ́ o àwọn tẹ́ ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ìwọ́n jogún ẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀gá wọn náà ni o àwọn kan wà tí wọ́n kó ká máa sọ pé gbólóhùn mani àmọ́ àwọn náà ọwọ́ àtàbí ẹni pé gbólóhùn náà àánú wọ́n rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́sán àwọn ìráhì mélòó ló pín sí àti ìpínpín kọ̀ọ̀kan nù ìpínpín kọ̀ọ̀kan náà àbíká pé ìran manihaj nígbà a mọ ìran manihaj tán ìran kọ̀ọ̀kan náà tó wá ní ìpínpín tiẹ̀ náà a rọra sọ táyé bá gbà wá nàám ẹlẹ́ẹ̀kẹwàá at fi ká sọ̀fìn káwádìí nǹkan dé ìtàlẹ̀ rẹ̀ nípa wípé bí mọ́níhàjì tí ọ̀dà bó ṣe jọ bó ṣe jọ ẹbọ bí mọ́níhàjì tó dáa bọ́dẹ̀ ṣe jọ tawhid àgbéjáde fún wa. ẹlẹ́kọ̀ọ́kànlá àwọn ẹ̀rí tó fi ń rinlẹ̀ fún wa wípé ọ̀ràn yẹn ni fún wa bí ká tẹ̀lé ìlànà àwọn sálàf ní sókí ẹlẹ́ẹ̀kejìlá xasọ́ ìsòlùmọ́nì hajj kọ̀wé kí ni àwọn nǹkan tí ó jẹ́ ìròyìn tẹ́lẹ̀ ní òlé bá a ní ẹ máa ní xasọ́ ìsò ó yàtọ̀ sí sifat ẹ máa ní sifat kádà ìròyìn nǹkan báyìí ẹlòmínà lè nílò yẹn Lagos state láwàá ẹni gọ́vnọ̀ ọ̀tún náà ní gọ́vnọ̀ àbí. ẹni kílẹ̀ tó ní ẹni dẹ́pútì àwọn náà ní gbogbo nǹkan táyẹ ní láwọn nǹkan táwọn wúlò àwọn náà ní ṣùgbọ́n àwọn nǹkan kan àtẹ́yìn ní táwọn ní airport tàbí àwọn òní o àwọn òní jà ẹ̀yìn lẹ́jà ní báyìí hmm. ẹ lódò àbẹ́ lódò ẹ lókun ẹtún ní àwọn lókun adágbèlè fi wáyé من خصائص ولاية لابد أن فيها المطار بأن يفوت كوت الانتواء كما المنهج السلف ومن يعمر يفقه فجاء في بكوس منهج تنير àwọn nìkan ni wọ́n ní tí bàbá wa ń tọ́ lọ tó bàbá rí nǹkan o ajá sí pé kó o tún rìn rẹ mú padà ó yẹ tí ìbọ̀ sójú ọ̀nà ọkàn ń bẹ́lẹ́sẹ̀ ọ̀nbọ́lẹ̀ ọ̀nbáwọn èèyàn fẹsẹ̀ halẹ̀ lásán ní òtí ìbọ̀ sójú ọ̀nà dáadáa ọgbọ̀wọ́ hẹ́lẹ́gbẹ̀ẹ́ òtí ìgbémú dáadáa ọwọ́ atóbi mọ́kànlá tí a mú wa fún wa ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kókó òun náà ni àwa ni lónìí tasuddu àná ni mani hajj kọ̀wìn àwọn kankan máa ń bẹ sí máa ń lé ẹ̀kọ́ lójú ọ̀nà yìí lójú ọ̀nà mani hajj sálàfù yìí. tó o bá fúra sí yóò lé odò ni ti ń gbé àwọn èèyàn atẹ́gùn ni ti ń gbé àwọn èèyàn lọ òun náà tó mẹ́jọ àbí mẹ́sàn-án àrà sọ fún wa ní sókè ẹlẹ́ẹ̀kẹrin lánàá àwọn kókó tó jẹ́ òpin kókó ọ̀rọ̀ tá a máa láàrin yìí òun náà ni àwámílù tabat ala al-manhaj al nígbà tá a bá máa ń ti lé ní kúò ó yẹ ká máa ń òun á pọ̀ torípò gangan ni tí ẹ̀ fi jùlọ ọ̀pọ̀ ó tó twenty tó máa bá yára méjìlá a lè wí fún wa ní nǹkan tí ó mú wa dú ọba mú bí márùn gan tí ẹ ti dà báwo wá ní ọba ta gbogbo méjèèjìlá dídá tí ẹ ti gbé ó ti dá nù ọgbọ́n dídá tí ẹ ó ti kínú ọgbọ́n ọmọkàn àwọn amílò sàbáàt eléyìí akókó tí a rò pé a ní àárín ọwa yìí abẹ́lẹ́ wọn bàbá láàánú jùlọ kó ṣe ní ọrùn fún wa. ó yẹ̀dẹ̀ kó ṣe wá láǹfààní láyé àti ní àlùkìyàmà. ọlọ́run ọba ọ̀sánú alẹ́ imran afẹ́gbọ́ àwọn ayé alukùránì yìí kí gan náà mọ̀ pé nínú gan mọ̀ pé nínú làwọn. alẹ́ imran máa ṣàdúrà. قال لي ما تدعقي أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ربنا ربنا لا تزق قلوبنا بعد إذ وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على سورة البقرة آية 41 قل لله المشرق والمغرب قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم tọ́ba yẹn ti bọ̀ ní kúránì lọ́wọ́ màá máa sọ ayé àmàmà sọ sọ́ra mo ká kó o ṣiṣẹ́ máa síbẹ̀ kó wọn máa wò mọ́ àmọ́ máa nìkan ní ẹni tó bá ti dáadáa mo lè ṣàkíyèsí ẹ̀ kí n pè. Suratul Baqara àyà two thirteen àyà àyà àyà máa ti ẹ máa ti two thirteen òun náà bá ọmọ fọkàn bá lọ ọmọ bàbá sọ pé fàájà lọ́wọ́. Allahu alladhina amanu limakhtalafu fihi minal haqqi bi'iznihi. والله يهدي من يشاء إلى صراط المستقيم ماذا عليه مولانا الآية 51 على ما إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم علي عمران آية 101 ولما بس ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم رب المعيد آية 16 على عبادة يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط المستقيم رب الأنعام آية 39 الله أبا تقول ومن يشاء يجعله على صراط مستقيم الأنعام 87 الله أبا تقول ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم الأنعام 161 الله أبا تقول قل إنني هداني ربي إلى صراط مستقيم يونس آية 25 والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم مريم آية 36 وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم آية وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم الحج آية فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم آية إنك لمن المرسلين على صراط مستقيم آية اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا مقلب القلوب والأبصار آمين ثبت قلبنا على دينك آمين يا مقلب القلوب والأبصار آمين ثبت قلبنا على دينك آمين يا مقلب القلوب والأبصار آمين ثبت قلبنا على دينك آمين نعم كوكو واي إتامتي وني في الأصل نحتاج إلى الثبات بقوة لنلو كجو من على المنهج القويم قبل الفتن. torí pé ẹ̀sìn gangan fúnra ara rẹ̀ ó nílò kápẹ́tẹ́ wa dúró dáadáa níbẹ̀ torí pé kò yí sí láti ṣe àfẹnitọ́rọ̀ wọn bá bá rọ̀ fún. Bàbá bá ló ka England Peter. Báwo wá ní nígbà tí bìtínà bá wá ṣẹlẹ̀ tán? Àfi ká ya múra, ká tọ́ra múra dáa sí. Wànàbí sallallahu alayhi wa sallam akthara du'a bis-salat. Nígbà pẹ́rẹ́ ọ̀rọ̀ yìí, olóyìn kí ànábì wa alayhi salatu wa salam. Àdúrà tí wọ́n máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ní kí wọ́n máa sọ fún Ọlọ́run ọba sàbítìnì sàbítìnì sàbítìnì. Wọ́n ká máa ṣe. صلى الله عليه وسلم وهذه الكثرة ليست خاصة بأوقات الفتن Ànábì tí máa ń ṣàdúrà yìí ní gbogbo ìgbà yìí kìí ṣe gba fìtínà nìkan ni gbogbo ìgbà Ànábì máa ń ṣàdúrà fún bọ́ọ̀lù. Bàlùdá ni máa mustamirran. Ah, fẹsẹ̀ mẹ́rin lẹ̀ fẹsẹ̀ mẹ́rin lẹ̀ má jẹun kú nú ẹ̀sìn má jẹun kó mà má jẹun títí má jẹun tèròrò má jẹun tẹ̀sìnsìn Ànábì máa ń ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. Eléyìí ọ máa ṣàlàyé fún wa yìí pé bùkátà tá a ní kíkiní yìí bó ti lágbára tó ànábì ọlọ́run nìyẹn o ní sáńtà láì síbi tí náà máa ń ṣàdúrà ní níta máa ń ṣàdúrà ní sallallahu alaihi wa sallam. naam. wa min jihatin ukhra yubayyin laka. olùgbọ́ mi yá máa ń yin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala èyí tó jẹ́ sí pé ọ̀sẹ̀ sáwà tó ní káwà lójú ọ̀nà báyìí àwọ̀ wa nílẹ̀ bẹ́ẹ̀ kọ́ mọ̀ tẹ̀sẹ̀ wọ́n yẹ kó mẹ́. wàlá yà fa àlẹ́. wàlá yà fa àlẹ́ ìtàhárà tó kún mọ́ wa báwo ni àwọn àlùmọ́ ànábì ti wà lákòókò tá a wà ó yé wa. wàhálà tó náà sì fi bálá ti lọ sọ́ọ̀sọ̀. gbogbo jẹ́nẹ́rálì báwo la ṣe wà ó yé wa àwọn bàbá wa kan bá wa kan kí wọ́n bá wà lóde inú àná àmàbí kó wa àná àmàbí kó wá sí wa jókòó àmàbá wa náà mọ nǹkan wà nílé wọn ẹ̀yin ohun jẹ́nẹ́rálì gbogbo bí àlè ó máa nábi ṣe rí oyé wa bá ṣe wà ẹ̀yin náà bí ayé ṣe rí báyìí. ومنطقتنا هذه خاصة وحالة الناس في بلدنا خاصة إلو وتواوى يجنكم أيوة بوزيري وفي منطقتنا هذه خاصة خاصة إيه عدد بتواوى يتيسي لغوز تواوى هنا من تجوش أكو سورة يعني báwọn kan tí mi ti rí bí mo ṣe dé àfikà ni ẹ̀yìn ọ̀gá dáa lóko bóyá tàbí máa gbajúlọ àwọn táwa ní ọ̀sán lọ. torí pé ọgbọ́n kan ní ọlọ́run bíbà yìí mo ráwọn kan bẹ̀ ń kọ́ lọ́pẹ́ sí ní lẹ́yìn kùlé ní là kò rí bí jókòó nígbà tó fún mara gírí náà àwọn jókòó àlùwàrà lọ́dọ̀ a àbí Kọrọ rọrùn rárá níbí báyìí ọlọ́run ẹ̀jẹ̀ ó le fún wa o. mo lẹ́ ń sọ fún wa ìjọ tá a bẹ̀rẹ̀ àtijọ́ àti wà sípẹ́ ètò bá a ti rí náà ni ó le jù báyìí lọ́múgbà náà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ò lè dáhùn sí àwọn àgbà náà dáhùn bẹ́ẹ̀ ni àbí ó le pọ̀ gan bá a ti máa wá náà ó tún ti dá a báyìí. ẹ wá lọ mọ̀ pé tí ń pè ọlọ́run yẹn gbogbo ìjọba bẹ̀rẹ̀ hìí lẹ́ẹ̀kan náà ṣe ti ọlọ́run bó ṣe hìí náà ló hìí tí ó parẹ́ tán lẹ́ẹ̀kan ẹ̀ka ló wà bí àfáà bẹ̀rẹ̀ nínú àwọn àfáà nínú àwọn ọlọ́run ta kò sí ìpọ́njú náà wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ló wà máa bùsùbùsù ẹ wà ń o ẹ lọ́ọ́ mọ̀ pé yóò tún dáa jù báyìí lọ padà. بإذن الله وليعلم أن قلوب العباد بين إصبعين. Nínú àwọn o. Àárín nǹkan Ọkàn ti ní ọmọbẹ lọ́dọ̀ ti ní ọwọ́ o náà lọ́wọ́ rẹ̀. Hadith yẹn wá mú mi ń hadith sifat. كحديث جنقو وعن عبد الله بن عمرو بن العاص إن قلوب بني آدم كلها إن قلوب بني آدم كلها كلها, كلها, كلها بين أصبعين من أصابع الرحمن فقلب واحد يصرفه حيث شاء أو عن النبي قل صلى الله سبحانه وتعالى ọlọ́kà gbogbo àwọn ọmọ ànábì ádámà láì yọ nìkan kan sílẹ̀ àti mọ́mì ní àti gani àti káfíọ̀ ọkàn wa ń bẹ láàrin agbede méjì ìka méjì ọlọ́run kí wàá ní bíntì. ìsọ̀rí fún ha ha ikú ṣá. òwò ń hàn yọ sàmà ilé ń yọ ẹ yọ máa yí bó ṣe wù bàmí yọ lókè bàmí yọ lọlẹ bàmí yọ à ah, ọyọ kẹrù ọba wa. àdìsí yá máa pè mí gbà mí yìí gbé èé ṣe tó fi jẹ́ sí pọ́kàn nìkan ní ń bẹ lára níbi ìka méjì ọlọ́run oríkèé mélòó la ní ọ̀pọ̀ àrí alẹ́sẹ̀ alójú alétí anímú alẹ́nu aláhán wọn ò pín bẹ láàrin ẹ̀ka méjì ọlọ. àyà àti dẹ́rù amọ́kà wọn ni yadullu ala sharafil qalb. ọ̀hún sọ fún ọ pé ọkàn yìí kẹgbẹ́ gbogbo oríkèé yòókù nìyẹn. gbọ́dọ̀ fi ṣẹ̀ta rẹ̀ nínú oríkèé ara wíwá wà tọ́wá wà lọ́wọ́ ọlọ́run yìí sínú ààbò lọ́wọ́ yìí kì í mà sínú ààbò <laughs> yìí máa yí bó ṣe ẹni tí lọ́yẹ̀ kọ́ máa ṣe ẹni tí ń yí bó ṣe wù tẹ́nìkan kọ̀ǹtró rẹ̀ ẹ̀yẹ kọ́ máa bá sọ̀rọ̀ bí wọ́n lọ́hùn mọ́ bá ń yí síbi tí ó yọ ló bí àdúrà nábì wa وإذا كان الأمر كذلك فما أخرجنا إلى الدعاء في كل وقت وبالأخص في أبو الحديث وفي الحديث قد قال صلى الله عليه وسلم فوالذي لا إله غيره àfi ọlọ́run ọba tí ó fẹ́lú mi yàtọ̀ sí táàmà sí nítòótọ́ àlẹ́bí ni mo fi búra. inna ahadakum la ya'malu bi 'amali ahli al gbogbo yín látòkè délẹ̀ àárín inú yín fẹ́ máa ń sí àlìjánná àyẹ̀kẹ́ lọ́ọ́ wa o. àjọjókò mọ́sáàtì ní ìsìn ọlọ́run mọ́jì àjókò church nígbẹ̀yìn ayé wa. sọ wà ya fọ́ sọ́yà pé ìwọ́kọ́ èmi ẹ̀sà kó òfò dànù. níbo níwájú ọlọ́run ẹni tí ń yí ọkàn bó ṣe wù ẹni tí ń parí ẹlòmíì síbi tí ọ̀dà tí gbogbo yín o fún yín o. àwọn àwọn ẹ̀sán mi rùn bá wí ní àkọ́kọ́ náà nínú yín náà ni ó àárín inú yín tí wọ́n máa ṣiṣẹ́ àlìjẹ́nà tó fi jásí pé yóò kù díẹ̀ kọ́ wà àlìjẹ́nà báyìí ẹ̀yà ti pa àlẹ́yìn kìtàb wọ́n ti tààrífù kìtàbù pé òkè gbé mi tíra tí ò sẹ́nì kankan tó lè sọ pé kì í ṣe pé mo fẹ́ wọbẹ̀ kìtàbù eléhùn kìtàbù tó lè wọbẹ̀ nìyẹn kò sí ẹ̀ràn àdúrà ọ̀rẹ́ yẹn gan tìlọ́ọ̀fì màfúùsì nìyẹn. فيسبق عليه الكتاب فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل فيعمل بعمل أهل النار فيجب بابا لا ترى إليه النوم كما نكدو لجوانا يسين بابا لا ترى إليه النوم láàbì mọ̀ pé gbogbo ní ṣọ́ọ̀bà mẹ́ta ẹ wá dúró àti ká múra sí dáadáa ẹni tó lówó lọ́wọ́ ní ìsìn yóò máa ṣáájú pé kó wò wọ́n lọ bẹ́ẹ̀ ni àìbẹ́ kan kò lè jíjọba máa pè á àpadà sí burú àpadà sí àìjá ọlọ́run máa jẹ́ àrí àmì ní òsè àmì gidi náà máa ti mẹ́ kí làmì ti ń ṣe yẹn sápadà sí ibú àpadà sí àyíká sábàdílé rẹ̀ pé kí nàmbá wán àpadà sí ibú tí ọ̀fẹ́ yóò fi à tí mo ti lówó ọlọ́run máa jẹ́ ń bá dédé pé wà ní sinimá ni wà ní lówó. báwo wá ni ayé lè lè wọ̀ olórí àwọn pọlitíṣà ní ìsìn tó ti lórúkọ bóyá jẹ gọ́fúnà ni àwọn ni lókè lókè lẹ́yìn máa lọ yóò gbé àmì ọbẹ̀ ẹ̀jẹ̀ kínú ọbẹ̀ ẹ̀jẹ̀ president. Hmm. bó wàá ra àwọn ẹlẹ́sìn káwọn ọmọ fojú mafudu kiri wa ọ yọra rẹ o bó o ti wà tẹ́lẹ̀ lánàá o bù lọ wà ní ìsìn. ó yẹ kó ọmọ pé ìmánì máa ń yòrò bí máa ń náà ní ń yòrò tó bá ti yòrò yá padà sọ́dọ̀ ọlọ́run ọba padà kọ́ máa o tó ní wa tó bá fẹ́ jáde wa ìlú àbí wọn náà máa yẹ

ومما ينبغي أن تعلم أن الله هو المثبت هو المثبت هو المثبت لا ما يبين في ما بتيان لوناني الله kí ni mo wújà máa má bàa wúlò ẹni tí máa bẹ ṣe yan ilẹ̀ ta ló ń tàn ní ọgbọ́n ládà ọlọ́run ni o mo wá sọ fún ayé pé tọba ti wá màbá nìyí padà sọ́dọ̀ ọlọ́run kọ́ máa pín gbogbo gbà. wàṣúhùrọ̀tù wàṣúhùrọ̀tù awúlùmọ̀tà ká pọ́pùlà láyé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lọ́mọ mi kọ̀ọ̀rán o ó lè parí ẹ̀ síbi ọ̀la o. àwọn ìlú makana ipò báyìí lọ́wọ́ bàbá àdínní ọ̀gbìnlẹ̀ Yorùbá láǹtà bàbá àdínní ìjọ wọn pọ̀ ààrẹ mùsùlùmí òfin Yorùbá láǹdì ọ̀fọ̀ Ẹ̀gbá láǹdì ọ̀fọ̀ kìnnìkan láǹdì ọ̀fọ̀ Lagos ọlọ́lọ́mọ yí ààrẹ mùsùlùmí ààrẹ ara nẹ́ni kì ààrẹ mùsùlùmí kankan. àwọn ìmọ̀nàṣẹ́bí làálíyà. àwọn ìmọ̀nàṣẹ́bí làálíyà. ipò ńláńlá ọ̀ràn pé màá dó màá kú sórí ẹ̀sìn ipò tí mo wọ̀ ọ̀ràn. àwọn àwọn àwọn àwọn àwọn àlàjẹ tán fún wa táwọn èèyàn máa ń pè wá kọ́ra o kàlí imáàmì akbar. kàlí imáàmì akbar. ẹgbẹ́ chief imam of Lagos state chief imam of ilẹ̀ Yorùbá chief imam of gbogbo ọgbọ́n máa dámà wọn ò sì jẹ́ yẹn ti rà rí. ó kù tẹ̀yà ọmọ ádámà àtàlìjànù náà ìmáàmù sàpàlà yìí bọ́ ọba jẹ́ bá nǹkan ọ̀rọ̀ awele mufti am awele mufti am grand mufti kíni grand mufti níwájú kó dúró ọ̀rọ̀ o àìmọye grand mufti tí ó tó jẹ́ kó kù láyé tí ó ti kù nínú ẹ̀sẹ̀ tó kù láyé. والألقاب العلمية فعلا الألقاب العلمية هم قطع في السنوات جاي يقول في بروفيسور بروفيسور هو ها بروفيسور ها بروفيسور نو شريعة يتوها ونا أعلمي بروفيسور شريعة جو ونا ọ̀rọ̀ o dọ́kítọ̀. wọ́n dọ́kítọ̀rọ̀. dọ́kítọ̀ kìíní kan dọ́kítọ̀ kìíní kan dọ́kítọ̀ bá dọ́kítọ̀ àwo kìíní kí abẹ́ fi ṣe kọ́ ọ̀rẹ́ táǹtọ̀ yìí dọ́kítọ̀ rẹ̀ náà parí lọ́wà àti ibi tí wọ́n ti na fáìlì rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò lè túmọ̀ ọlọ́run ní kíá tó yẹ ya dọ́kítọ̀ àbí ó kẹ́ńdá ìjà náà bí ya dọ́kítọ̀ ya pòfẹ́sọ̀ ya imam kò sí imam kankan ó pẹ́ náà ni wọ́n yẹ gbọ̀njọ́ náà láti nù sàárè ni ó ti bẹ̀rẹ̀ márùn-ún bùkà ni kò sí márùn-ún bùkún nù sàárè àwọn àdáni ká máa pé yìí tún kàlámùsùkùn ẹnìkan ní bá sọ̀rọ̀ kàlámùsùkùn mo ti sọ fún yín fẹ́ẹ́ ti dé ẹnìkan náà bá sọ̀rọ̀ ní fẹ́ẹ́ ti dé kò síbẹ̀ nínú sáré o máa rọ̀ búkà bí wọ́n ti wí fún àìnẹ́bì náà nù sọ́lọ́ máa rọ̀ búkà náà kà náà nítorí ọjẹ́ eléyà ọ̀ràn àwọn alikọ́bìnrin ẹ̀mí yà wọ́ wọ́rọ̀ ìtòlè ti ha dá. wọ́rọ̀ ìtòlè ti ha dá. àwọn oníṣẹ́ àmàlà ogun union kìnnìkan alpha of kìnnìkan ayé àtàlẹ́dẹ̀nu ọ̀rọ̀ àwọn àmínú làámu lè rọwọ́ àbẹ̀. àwọn ni àmínú àmú fúnra bíkọ̀ báyìí kọ̀ọ̀rán o fífẹsẹ̀ dúró lórí ẹ̀sìn yìí ọlọ́run nìkan lálọ́ bá ọlọ́run nìkan lọ́ràn òun náà láti lọ máa kí pípé kọ́nà wà lórí ẹ̀ lẹ́yìn tẹ́sí yíyá ni mo sábẹ̀. lẹ́yìn tẹ́sí yíyá ni mo sábẹ̀ ta. àwọn akámi náà wò láà. ọlọ́mọ yìí àwọn tá a ti gbọ́ gbogbo lèmọ́mù ti ń gbé àdó oríṣiríṣi ni a ti gbọ́ tó jẹ́ ti gbé àgárí gbangba ṣùkọ́lọ̀kọ́lá wà náà ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala wọ́n ṣe wa muhammad sallallahu láàbì máa pé ìjẹ́ ànábì ọ̀ràn bákan náà nígbà tá a sọ pé ìjẹ́ ànábì ọ̀ràn èyí náà sọ pé ọmọ àbá bàbá àwọn ni mùdírù kábàáyì bàbá àwọn pòfẹ́sọ̀ ni kọ́ràn kódà ọmọ pòfẹ́sọ̀ ẹ̀sìn àti dọ́kítọ̀ ẹ̀sìn gan-an náà ọmọ àfáà lọ́pọ̀ nù yahoo ní ìsìn báyìí àbí. ọmọ obìnrin àfáà ni ó ń yàyà kú yàjú ní ìsìn ọlọ́mọdé káwọ́ yà bẹ́ẹ̀ tó. ọ̀ràn rárá ọlọ́run ní wa ànábì yíyí ànábì ọ̀ràn o sọlọ bá wa rí. lẹ́yìn jẹ́ pé àṣírí nǹkan àbí fi máa ń ṣàdúrà ni ó mú sára máa gba àdéhùn wa fún wa náà sọ wípé òun sáré fún ànábì sáà máa ń ṣàdúrà ní gbogbo ìgbà ìyá mọ̀kọ́lẹ́balùkọ́lọ́ ìyá mọ̀kọ́lẹ́balùkọ́lọ́ sọ̀rọ̀ kálí alákọ̀ọ́ àti sáà máa ń ṣàdúrà báyìí ọlọ́niwá nẹ́bí gbọ́ Suratul Isra سورة الإسراء آية 73 74 الله بعضهم وإن كادوا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وأنا أبي ما بس بسنا راو ما تبقى كل زوانا توا ما هو ما تمرا ما تبلا ما تكتب ولا وإذا وإذا لاتخذوك قليلا ما تبغى تسنتاني أوسي أنا بوسي يعني بيجي ليه kò sẹ́ni tí wọ́n fi lọ gbogbo wa náà wọ́n ti fi ra dandan dandan yẹn lọ ìmọ̀wọ̀ lọ kọ̀ pé mi ò ṣe ah, ọkọ̀ ni wọ́n ní wa nẹ́bì wọ́n yìí dàlá takàdúkà kọ́lìlà. وَإِذًا لَاتَّخَذُوكَ خَلِيلًا. ọ̀rọ̀ ni agbára rẹ kọ́ o oúnjẹ náà o tọrọ ẹ̀mí rẹ fẹ́ lọ bẹ̀tẹ̀ ó kù díẹ̀ ìtàn mi ara yẹn. ọlọ́run ni wàláwúlá. wàláwúlá. ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا لقد كدت تركن إليهم شيئا قليلا لقد كدت تركن إليهم شيئا قليلا ọmọkùnrin ẹ̀kọ́ ọjọ́ ìwọ̀n sẹ́yìn wà Wẹ́wúlá àrùn sàbàtì náà tí ìbá fi báwa ta ní káì ò ní lọ. Wẹ́wúlá àrùn sàbàtì náà kàlákọ̀lẹ̀ kí tàtà kánú ilé ìhìn ṣe àwọn ọ̀rìnà. Ọlọ́run àbí ọkọ̀ fẹsẹ̀ tẹnu kọ̀ọ̀kan wa náà nílẹ̀ o. Àmín. Kọ́ sọ pé káwa náà kọ́ sọ fáwa náà pé a ní lọ ibi tí ọ̀dà. Ọlọ́run sọ bẹ́ẹ̀ bá tún náà pé ẹ̀yin náà kọ́ o. اللهم صلاة الأنفال آية كجلة اللهم بقى فيك إذ يوهي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الآناق واضربوا منهم كل بنات. بنان فثبتوا الذين آمنوا àwọn tí wọ́n ní wọ́n fẹsẹ̀ wọn rinlẹ̀ àwọn àwo ni àwọn tí wọ́n ní ìmánì máa chẹ́ẹ̀kì ìmánì rẹ̀ wò mẹ́rin náà bẹ́ẹ̀ náà ni ká asúrọ́tì hajj asúrọ́tì Ibrahim twenty seven àwọn àwọn àgbà yóò tàbí tó lọ́hùn lẹ́dínà àmànù àwọn àwo ni. yóò tàbí tó lọ́hùn lẹ́dínà àmànù bí ọ̀hún sábìtì fi àyàtì dúnyà wá fi àfihàn. náà ojú ọ̀nà táwa yìí dáhùn sí mọ́nà àjù sálàfẹ́ yìí. قد تعرض لحملات قد تعرض لحملات شديدة جدا والله àwọn yẹn gbógun ti gbogbo wọ́n bókọ ẹ̀jẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ fáwọn làwọn bara wọn jẹ́ a bá ti rí ọkọ̀ wá síbi kàmá pé ìwọ náà ti dára wọn nítorí pé ọ̀nà wọ́n lé ọkọ̀ àtẹ wọ́n lé ọkọ̀ ayẹyẹ nínú tẹ̀síwì. wọ́n tẹ̀lbí. wọ́n tẹ̀lbí wàtàkìlìf wàtàkìlìf gbogbo gbogbo ọ̀rọ̀ tí ò da ni a sọ sí ibà. ǹjẹ́ ha ti kàfé rọ. àwọn agbègbè tí a ti tó kó ọ̀rọ̀ tí ń bá wa ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn akéde rí àwọn bẹ̀rẹ̀ digbí àwọn náà wọ́n ń lẹ̀ ẹ́ lóko sọ̀n báwo ò ní sọ pé ká sọdún kírísímàsì ní tiwa. àbí sálábí àmọ́ sọ́mà ní. àbí sálábí tí ń sọ́mà ní. àgbọ̀dọ̀ rẹ̀ rọ́ọ̀bù àkùtìláì fi ayé lọ́mọ́ òtù láì fi bẹ́ẹ̀ múná ti rádà rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ mú ẹnu ẹnu náà tí wọ́n máa jẹ́ ń pè náà sùn gan àìsí ọgbọ́n múná sùn. ti ń gbọ́ lẹ́nu àwọn kèfèrè ọ̀fẹ́ súnmọ́ wọn bẹ́ẹ̀ bí ẹ̀jẹ̀ yín lọ wọn gba àwọn eléyìí àkókò rẹ̀ ilé àti ẹni tí lọ ṣọ́ọ̀ṣì inú wọn náà ni wọn lọ sí wá sí ilé ara tí wọn àní fẹ́ràn rẹ̀ wọn fẹ́ràn dí ẹ̀jẹ̀ yín lọ àwọn súnmọ́ dí ẹ̀jẹ̀ yín ọ̀tá kèfèrè ń bẹ fún sálábí. ẹlẹ́ẹ̀kejì jí hàtòrò mọ̀nàfíkì àwọn mọ̀nàfíkì náà ń kó lè bá a lọ fi dárúgúdù sílẹ̀ lásán yọ. eléyìí náà jọba jáde kó nbí kánẹ̀sìn mọ́mọ́pọ̀ wà torí àmọ́ka àwọn èèyàn ká tó jẹ́ wọ́n wọlé tó ti rẹ́jísà ní wọlé ní àbí bóyá kìíní ni bóyá bóyá ẹjọ́ fẹ́ da nǹkan rú ni. yóò sì dé ìjọba ti jáde báyìí sábà yóò gbé ẹ̀ kíni kíni ẹ̀ ń sọ yóò lọ gbé fáwọn àtọ́fẹ́ gbé fún un mùnàfíìsì ẹlẹ́ẹ̀kẹta. jìnnà tó ahùwà ahùwà fún òrùka àwọn fídíò àmọ́ wà lórí social media báyìí ìlú ó ti bú wa lọ báwọn rìkí ní sọ tilẹ̀ fẹ́ gbọ́ náà àwọn ohun fídíò àná bẹ́ẹ̀ ti gbí tí wọ́n ń retí tó jẹ́ sí pé ọ̀tá náà ni wọ́n wọ́n ní hajj náà dáhùn lọ́wọ́ wọn wọ́n wọ́n báwọn bídíò àti pọ̀ tó bídíò àti ìpìlẹ̀ ń bẹ bídíò àti ẹlẹ́gbẹ́ náà ti kí ọ̀nbẹ gbogbo ọ̀rá méjèèjì lẹ́fẹ̀ẹ́ ti papọ̀ tọ̀nà bùtẹ́ yẹn bá fi ìjọ ń bídí àlàsán sí ìtẹ̀lẹ́gbẹ́ ń bẹ̀ sùn sàn àwọn ẹlẹ́gbẹ́ wọn sọ̀n gidi àwọn bídí àlàsán yẹn lọ. lọ́wọ́ báwọn ń tiẹ̀ àwọn ní àmọ́ wọn máa ń fọlọ́pàá mú yẹn àwọn máa pẹjọ́ àwọn ní ẹnì. àwọn bídí àti ọ̀ mọ gbogbo ládàá dábà ń ti wọn wọn kà máa lébi nákàlẹ́ nákàlẹ́ òdì ràn wá ń ti wá. kọ́nà wa lórí pé ntí ò jẹ́ ọ̀nà wa bẹ ní ọmọ ẹlọ́dọ̀ wa kí ni nǹkan náà tawhid. alhamdulilayi. tawhid dání tó rò pọ̀ wọn tàbí wọn náà ó tún wọn náà àbá àbẹ̀ hakeem kò síbi kí n sọ̀rọ̀ lórí facebook mọ́lẹ̀ wọ́n ti wọ́n ti lẹ oríṣiríṣi nǹkan tí a máa ń lẹ̀ ó tún sara sí ni. Torí rà àwọn bíjà mẹ́mẹ́ báyìí fẹ́ pé àtúnfẹ́ ìsinmi náà ni. bóòlá wà á gbà ó tún wá kú jíà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin. jíà tó awárí náà ti náà. Ah, àwọn ìyá aláta ìyá onígbà ìyàwó mi ọmọ bẹ́ẹ̀ sì rárá báwọn oṣù tí kàn o ẹnu kó òkú ẹ̀ àwọn ọ̀dọ́ bá lẹ́hún ó tún ti dáhà lọ́dọ̀ àwọn ìyá aláta ìyá oní búrẹ́dì ìyá bíríkìlíyà bàbá oní ó tún ti dáhà bí wọ́n ti ń bú ọ̀gá tí ń kọ́ ẹlẹ́sìn

وما كان كذلك ينبغي أن ننبه الناس عليه ترى بواربا أنه يكفي عوني يقول ẹwà náà o ojú ọ̀nà rẹ o ẹ̀dùn mẹ́ o torí وما wọ́n máa kọ̀mpútẹ̀ wọ́n máa dà ọ́ láàmú ما máa sọ اللهم ثبتنا بالقول الثابت اللهم ثبتنا بالقول الثابت اللهم ثبتنا بالقول الثابت يا ذا الجلال والإكرام نعم gẹ́gẹ́ bá a ti mọ̀ pé àhàmíyàtù náà lọ bẹ̀rẹ̀ gbólóhùn wa yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tẹ́ ń wọ́ wà gáhùn ẹ̀dàkùn àfẹ́ ariwo. Nàám àhàmíyà òun náà ni gbólóhùn àkọ́kọ́ tó wà nínú tọ́pìkì. Kí ni ìtumọ̀ àhàmíyà òun náà ni màkáyà wà máa ń jìlá. Sẹ́wọ́n nípa àhàmíyà tó ṣe é. Màkánà tó máa ni ipò tó wà àyè tó <clears throat> ẹlẹ́ẹ̀kejì alimanhaj manhaj nǹkan máa ń manhaj هو الطريق الواضح البين المستقيم سواء حسيا او معنويا. هنا يوجونا تطا تنكن منهج يوجونا تصريف سواء سواء هو حسيا انتهى ربا aw ma'nawiyan àbí ìtaàrí manhajù pé méjì manhajù taari ojú ọ̀nà taari àti ojú taari, sí àní nínú àwọn ìtaari òun náà lè ń tààrí fún ara ẹ̀ ọ̀nà taari débí nìsín alábó ti rí àbí gbọ́ tí manhajù ló kọ rẹ̀ èyí ti manhajù ọ̀ sọ̀rọ̀ yìí tí èyí tó straight retention àti mẹsìngbọ́nà bọ̀ nì lánàá ìbàdàn express Lagos yẹn tí wọ́n tó ti straight nì tó ti dáhùn a lè ọjọ́ èyí ga o ọjọ́ díẹ̀ àwọn òfin mọ́tò wọn lọ òní bọ́ bá ń kọ́ nǹkan ní mọ́tò kan wọ̀ lónìí gbọ́ ọjọ́ díẹ̀ ni manhajù ọwọ́ lè jẹ́ ń tàà rí gẹ́gẹ́ bí ń tàà wíṣ ó sì lè jẹ́ ń báwo ló ṣe lu ọjọ́ òní báwo ló ṣe fẹ́ lu ọjọ́ òní látàárọ̀ ìlànà kan náà nù ojú ọ̀nà kan náà lè nà ṣùgbọ́n àlè rí ọba ní aago méjì máa ti nǹkan báyìí aago mẹ́ta máa ti nǹkan báyìí aago mẹ́rin ó ti la ọ̀nà síbẹ̀ náà nù wọ́n lọ mọ̀ sójú ọ̀nà tiẹ̀ nínú èdè lárúbáwá nǹkan ń pè ní manhaj ojú ọ̀nà ni kí wá ní manhaj nínú àgbékalẹ̀ àwọn onímọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ majmu'a atul qawaid al-amma مجموعة القواعد العامة والضوابط المأخوذة والضوابط المأخوذة من المصادر المختلفة حقا كان أو باطلا بذات ماما lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n á ní dábàá sí mọ́níhàjù kalẹ̀ wọ́n ní kọ́ lọ mọ̀ pé àwọn nǹkan kan tá a fi dira wa mọ́lẹ̀ nǹkan tá a fi dira mọ́lẹ̀ yìí wọ́n wá ń mú láti bi àwọn orísun tó jó níranran orísun tó wá méjì ni ó lè jó dodo ó sì lè jẹ́ irọ́ yẹn ni pé ní náà ní kíni láàbí máa sọ pé manhajù kádá manhajù kádá àfọ alápèjúwe alimanhajù haq ojú ọ̀nà tó jẹ́ tòdodo àpẹẹrẹ rẹ̀ òun náà ni. manhajù as-salaf. òun náà ni ká pé manhajù as-salaf torí pé wọ́n mú láti inú kìtàbù àti sunna wọ́n kọ́ fáhìmì salaf káfíń pè ní haqu nìyẹn bí tí wọ́n ti mú inú òdodo ni nítorí jẹ́ haqu nìyẹn. ومن الباطل قولك nínú ojú ọ̀nà mọ́níhàjù tí ọ̀dà òun náà nítorí ọba sọ wípé. mọ́níhàjù sùfìyà. mọ́níhàjù sùfìyà. àwọn sùfìyà àwọn sùfì ní mọ́níhàjù. àwọn mọ́níhàjù rádaràdá tó kàn jẹ́. أي مأخوذ عن شيوخهم أصل طرقهم الضالة mọ́níhàjù tí wọ́n ọ̀dọ̀ àwọn àfáà wọn ni gbà ó sì láàárọ̀ ó sì lẹ́yìn ó sì wà sífà ní kíni ẹ̀yin mákúrúbì sí láàrin mákúrúbì sí ìṣá ọlọ́run bá wa pa gbogbo ó ti ń kú sùmọ́kì gbogbo bá kù sí ní ọlọ́run bá pa nígbà kan ò lé ní kan ọmọ ìṣọwọ́ bá sọ kọ́bẹ̀ nígbà kan ọlọ́bẹ̀ ó tàbí kan wọ́n sá di aṣọ bí ilé òòsà àwọn ilé òòsà ni wọ́n ta sọ wáyé sí àwọn na aṣọ kí lélẹ́yìn àwọn tẹ́sọ àwọn tẹ́sọtẹ́sọ àwọn tìjàníyà wọ́n wá dó yìíká rẹ̀ sọ́lọ̀ ní ẹ sásọ yìí tẹ́sí tó yìíká rẹ̀ nàám èyí bá ní wọ́n gbà látọ̀dọ̀ ṣéèkù wọn wà nínú wa ìlọ ní. manhajul ikhwanil muslimin. manhajul ikhwanil muslimin. ìkàtọ̀nù àwọn náà ní manhaj lóbi jẹ́ sí pé anna manhajahum ma'khudhun min hasan al-banna wa sayyid al-qutb wa arbab jama'atihi. ẹwà ní kíni tẹ́ ń fọ́lò àfa asanu ìbá ńlá o wọ́n fi ìsúnú mùsùlùmí lẹ màá sọ̀rọ̀ ní ilé àwọn gba wèrè màá sọ̀rọ̀ àti kíni kíni màá sọ̀rọ̀ ń ṣùgbọ́n dúdú ń gbà màá sọ̀rọ̀ àti ń ta gbà wá látọ̀dọ̀ màá ẹ wá wo irọ́ tí ń bẹ́ẹ̀ kí ló fà sẹ́wọ́n fi neglect gbogbo ń tọ́jà tó fi jẹ́ sí pé dòní olónìí tí ẹni wọ́n ń lò torí pé wọ́n wà lórí kíni mọ́ni àjò rẹ̀ wọ́n tó sì jẹ́ mọ́ni àjò ànínábì kódà hísùnù mùsùlùmí wọ́n tún ti tàkíkù ẹ̀ wọ́n tún ti yọ àwọn ìwàyà àtọwọ́ àtọwọ́ àyẹ̀fà kó ń bẹ̀ àbí a sì tún tẹ̀lé nǹkan tó dáa ń ju wa bàbá ti rí nǹkan pé ilé ilé ṣe hadith lọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ náà ni mọ́ni àjò wà lórí mọ́ni àjò ẹ̀rí hasan ribanna òun ni wọ́n gba manhaj wọn lọ́dọ̀ àti sayyidu kutubu àtàwọn àwọn abẹ́sẹ̀káwọ́ rẹ̀ wàtẹ́jìdò lè awàlín yóò azimúnà kìtàbà wà ó rí àwọn tá à ń pè ní yìí nítorí máa dá wọn yóò sunna wọ́n sọ ni ọlọ́run sọ báyìí bá jẹ́ wà lórí yóò lọ ẹ̀ma náà ànábì sọ báyìí yóò pé à ọ parí náà nù kí ànábì ti sọ bẹ́ẹ̀ ànábì làábà wọlé ọ̀la o bí ọba tẹ̀lé nìkan lẹ́yìn tí ìsá ànábì ibi tó ń tẹ̀ bá wọ̀ ni wọ́n náà ni lọ́wọ́ wọ̀ lọ. tẹ́ bá ń sọ̀rọ̀ sàhábà ànábì báyìí àwọn tá a bá jẹ́ máa wà lórí pé ẹ́ tàbí ń sọ pé màásùmù ni o ṣùgbọ́n wọn kọ̀kọ́ tiẹ̀ kọ̀kọ́ wò pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí tí ọba ti àti nǹkan nǹkan bí òwí màá gbàjú ọ̀rọ̀ tí kàá dámà ìlórí lọ màá gbàjú tí ẹ lọ màá gbàjú tí kàmá sí ní àjábí lọ ṣùgbọ́n tó bá jẹ́ tó bá wá ní mọ́ ní hajj jalajala bánà bí ti wulẹ̀ kọ́ sọ̀rọ̀ tó bí wọ́n ti wà ní Sahihu Bukhari tó ò ní gbà ó tẹni tó tẹ̀lé òun lóde gíní torí pé mọ́ ní hajj rẹ̀ ọ̀dà ń tọ́ba lẹ́yìn lẹ́yìn wàtẹ́jìdì wùláì yùkọ̀dìsúnà rọ̀àtà àjàmà. àwọn tí wọ́n sọ mọ́ni àjù tí ọ̀dà yìí káàpù ní bóyá ìfọ́n mùsùlùmí àbí àwọn ẹ̀sùnfíyà kankan ni àtàwọn tọ́jọ́ wọn. ó rí àwọn yẹn báwa tí ń gbé alukurani lárugẹ àti súnà tá a sì gbà fáwọn sàbí ànínábì ọ̀rọ̀bí ọ̀la ànihùn. ọ̀ ara wọn yẹn tí wọ́n yùkọ̀dìsúnì. rọ̀àtà àjàmà. wọ́n máa wọ́n máa ويقدمونهم على كل شيء او نبواهم انتم بصر ابجيو وهذا لا يخفى واذا اردت ان تعرف ذلك فبوا فهمي وما يامتون بما فهم كويس لباجا سمن هاجو رجا المنهج الوجا تكلم في رئيس جماعته بما ليس قالوا تنفعني معي يوقف جوكم جوكم kọ́ wa sọ mistake tí kọ̀ọ̀rọ̀ sọ fún pẹ̀lú hikima yóò yíyí pọ̀ sọ pé òkòlù ni olórí ìjọ yín òògùn bá wọn ò ní àhà olórí tẹ à ń tẹ̀lé ìyàn òòrí bó ti sọ ọ̀rọ̀ ọ̀tọ̀ sọ ni sórí bọ́lọ̀ ìtakò di ànábì ẹnu pọ̀ sọ yẹn lásán tó bá jẹ́ sí pé mọ́níhàjú rẹ̀ ọ̀bá dá tó ń tẹ̀ láwọn kan lẹ́yìn tí ìfẹ́ ànábì tí ìfẹ́ ọlọ́run ń tẹ̀ nílẹ́yìn lọ́mọ pé. tàjídùhù yambari ìgbélọ́gádọ́ lọ bá wọn tìjàníyà kò ní ahamada tìjàní ọ sọ nínú tíra báyìí ẹ sọ pé kí ni olórí èpè ní ọmọ sẹ́ńtẹ̀ àwọn ọmọ ni kò ní fẹ́ gbọ́ ọwọ́ ayé àjò bẹ́ẹ̀ bá mú àfa àwọn àgbà kan wáyé ìsìn bàbá yìí ò wọn o wọ́n wí nǹkan tí kò wọlé ń bẹ̀ o nǹkan àwìn ni pé dákun ṣàlàyé ẹ̀ fún mi nǹkan wo tó bá ti ṣàlàyé ẹ̀ fún adábá ti rí pé òótọ́ mà ní wọ́n mà ṣe mistake wọ́n parí nù àní tẹ̀lú nǹkan ní bí ó ti ṣe mistake ó lè fáwọn àtúrò ìdùwà torí fún àtẹ̀lé yẹn lẹ́yìn sáárá tẹ̀lé النبي صلى الله عليه وسلم يمن ولكنه عندما ينال نيل في كتاب الله وسنة رسوله ẹni tá ń sọ̀rọ̀ ẹ̀fọn ẹ lọ yìí ó bá bú olórí tẹ́bá wá lọ sọ yí pé ẹ rí kùránì fín àbẹ́lẹ̀ kan bá rí ọ̀rọ̀ ànínábì kan tó fi ráre sallallahu alaihi wa sallam. sọ̀hábí yín jẹ́ ní. àbójú ẹ̀bẹ́ náà àtẹ́lu sàábì kan. ẹ rí i pé wàjá tàbù báyìí kúndàgbòrò yóò tutù pátápátá ni ó dà mú ìfàlà. ọ̀rọ̀ àti bíbí à ń lò nígbà tí wọ́n bú àbúrò ẹ̀rọ tí bíbí à. àkìlọ́kàn nígbà tí wọ́n ti bá amádà Tìjàní tí wọ́n bí wọ́n lórí tabiligi tí wọ́n bí lórí ẹ̀kọ́hán mùsùlùmí tí wọ́n ti bú hálà kò sí wàhálà ọlọ́run ní gbìjà àbúrò rẹ̀ rà tí wọ́n wé nù. <laughs> ara wọn náà sì ní sí sọ̀sọ́kúsọ wọn ò lè sọ nǹkan kan torí pé irú kan náà jọ ni wọn náà ìyẹn bá افهم ذلك فإنه على آه، من منهج وأنواع القرآن سورة المائدة آية 48 اللهم بارك ولا تتبع أهواءهم ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ọlọ́run wọ́n náà nẹ́bí sallallahu alaihi wasallam ìmọ̀tẹ̀lẹ́ àwọn bídíò àti gbogbo fẹ́nu wọn yẹn ọlọ́wà ní minihaj manihaj náà bólú minihaj àti manihaj náà náà wà hajj ní ìbá sọ pé manihaj tó ní minihaj tó gbẹ náà lọ́lọ́ ọwọ́ ń bẹ̀nu ọwọ́ nínú hadith máa wà Ahmad gbà wá àwọn àfáwà àgbà wọ́n sọ wà ní ìsinádùú yẹn wà sahih ونعم النبي عليه الصلاة والسلام فبتكون النبوة فيكم ما شاء الله فتكون النبوة فيكم ما شاء الله أن تكون نعم تكون النبوة فيكم ما شاء الله أن تقول ثم ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة ثم تكون خلافة

àpè mọ́ni àjọ ọ̀dà o má ti gbọ́ báyà sí máa ti mọ̀ fáwọn àbẹ́yìn alifáàbù ènìyàn fìlẹ̀ tìkìdám ìjọ máa lo minhaj ìwọ máa lo mọ́ni àjọ ń tiẹ̀ ìjọ máa lo nàfíkà ìwọ máa lo àfíkọ̀ ń tiẹ̀ ìwọ lọ́mọ ṣùgbọ́n nǹkan sá dáa jù ní kí lè rí wa tá a bá kí ó àwọn olówó bí wọ́n ṣe lówó tó nì ọkọ̀ latest yẹn máa wá káàkiri ẹ̀yin àfáà náà latest ìmọ̀ náà lẹ́kẹ́ àti kí alábà nípa kí ó dá ẹgbẹ́ tí gbogbo jẹ́rà òwe náà làwọn náà àkíkà àkíkà ká pé náà sí káńtì ẹ̀ kí wọ́n mọ̀ yìí pé òun gbádùn mímọ̀ rẹ̀ máa pé mi ní hájú ń tiẹ̀ ká máa pọ̀ òun gbádùn mímọ̀ rẹ̀ náà ìyẹn bá àwọn wà àtọ́jọ àtọ́jọ sọ nípa rẹ̀ gbé sí láàrin òun rahmatullahi alayhi àtàwọn àfáà mi náà wọ́n rí wípé nǹkan kan náà méjèèjì àti minhaj àti àfíńdá sáwà àníbi ká sọpin yàrá mi. ó yà ìkan náà àwọn àwọn onímọ̀ míì wọ́n ní àwọn láwọn ń bídí àgbẹ̀ náà sọpin yàrá rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ní o kì í ṣe pé ntí mi gbà fún yẹn o mi ò gbà fún yẹn o ṣùgbọ́n èyí táwọn àfáà wa ṣé kí wọ́n bá ti sọ pé kò sí àtọ̀ láàrin àkídà àti kíni àti mìnìhàj ọ̀rọ̀ àwọn àfáànù wọ́n sì mọ̀ tí wọ́n rí kí wọ́n tó sọ tí wọ́n sọ. àwọn èyí sọ̀rọ̀ lórí àìmọ̀kan wọ́n lọ wo tafsiru àyà èyí tá a kà tán láti lè jà ń là mí kún síra àṣà. bẹ́ẹ̀ àwọn ìjọ kò sí àtọ̀ láàrin àwọn aláwọn onímọ̀ tí wọ́n ní àtọ́ bẹ́ẹ̀ nínú wọn ni ṣé kọlá àdìbáyá ní àtúgún lọ́gọ̀ àwọn àfà lákòókò tá a wà wọ́n ní àtọ́ bẹ́ẹ̀ láàrin manhaj minhaj àti kíni àkúlẹ̀ hàn gbólóhùn àkídà ọjọ́ kíni minhaj wọ́n náà gbólóhùn tó ọjọ́ minhaj wọ́n náà ní ṣúra ṣúra àti ẹlòmẹ́gbẹ̀ ṣúra kí náà gbẹ̀ ṣúra àbá kí àwọn akẹ́kọ̀ọ́ ti mọ̀ mí lọ́ba ti báyìí báyìí ń gbọ́dọ̀ kakó mbẹ́ nínú nǹkan tí máa ń fa òròjú fún ìrìn kí ìrìn ti báyìí lọ́wọ́ ilé ẹ̀kọ́ náà kí ètò máa ti rà kí ètò máa ti rà ojú ọ̀nà náà àfa lẹ́yìn òun náà ni mo ti bẹ́ẹ̀ fi Yorùbá túmọ̀ ẹ̀ fún mi Yorùbá kíw Yorùbá kíw tẹ bá fi túmọ̀ ẹ̀ gbogbo ayé ti mọ̀ túmọ̀ rẹ̀ ṣé náà kí ló pẹ́ tẹ̀ríà rẹ́bí amúlátara kéwù ni ṣẹ̀ríà bá ní ṣẹ̀ríà ṣẹ̀ríà náà ni bá a pé mini hajj àti mini hajj bẹ́ẹ̀ ni àti wa náà ni wọ́n túmọ̀ náà wọ́n وأن استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا آه، طريقة نعم طريقة المستقيمة يعني السبيل نحن نقول أنت تجي عن السبيل الله بعد أبوها الناس كل هذه سبيلي قل نعم. هذه سبيلي أدعو إلى الله يعني الصراط الصراط نعم كل تجم من هاجنا عن الصراط هو الله عز وجل وأن هذا صراطي مستقيما فاتبعوه وأن هذا صراطي مستقيما فاتبعوه إذا كفانا ونقول تجو من هاج هنا الاستقامة الاستقامة هاي تقوي الله أن وجل الشورى هاي بسم الله عز وجل فلذلك فدع فلذلك فدع واستقم كما أمرت ولا تتبع أهواءهم قلون تواهو وقلون تجو من هاج لتا كان دي مفاد مجيني يقولوا سمجو ولين تسمجو نيني الشرعة أو العقيدة تقوي عقيدة عامل جيني يقولوا سمجو جو ولين الشرعة لسمجو جو

àwọn tí wọ́n kórìíra mìnìhàjì wàlàrú bàmà tó wà ní àhàzábà bìdàíyà. ó ṣe é ṣe kó tún máa wá sọpọ́ọ̀tì àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n jọ ń bíjà. ẹlẹ́wọ̀n òfin ló ti jẹ́ sáré tó kórìíra mìnìhàjì bẹ́ẹ̀ ni àwọn tó kórìíra ẹ̀wà o wọ́n yìí ṣe ẹ̀fẹ́ gbọ́ mo pín ẹ sí méjì láàrin lásìkò àbọ́lọ́hún ṣe kọ́mìkọ́nà mọ́ pé àwọn méjì làwọn tí wọ́n kórìíra gbólóhùn mìnìhàjì wọ́n alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́. ẹ̀lú. ń bẹ nínú wọn tó jẹ́ sí pé àáfàá ni ọ́ ẹnu wọn gan làwa ti ń gbọ́ ọ jù. Bàlùbùkà máa ká ní hìn. Ó ṣe é ṣe kọ́ wà àwọn tó gbajúmọ̀ ní àwọn gan tẹ́ máa nàka sí pé ah, báyìí nílùú báyìí, báyìí nílùú ní agbègbè báyìí, ní báyìí. Látàkà ẹni gan lẹ́sẹ̀ kọ́kọ́ ìyá sí ẹ̀wà pé báyìí báyìí kò fẹ́ sọ̀rọ̀ rárá torí pé ọmọ pípẹ́ ní yóò ti tu yóò máa dọ́ọ̀tì mọ dọ́ọ̀tì ọ̀dà yìí bàbá kan ní ọ̀dọ̀ wa nílọrin bí àbá ti wá sí táwọn ìbá ti wá sí mọ́sálásí táwọn bá ti wá sí ní mọ́sálásí àfa àfẹ́ sọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ pé wò ó gbogbo wá àti tó lè ṣe mo lè gbọ́ mo lè gbà ṣùgbọ́n má sọ̀rọ̀ kú mọ́sálásí mi o má sọ̀rọ̀ ikú olówó ọ̀fẹ́ kú olówó ọ̀fẹ́ kí ni bẹ́ẹ̀ náà ẹlòmíì kò fẹ́ sọ̀rọ̀ máa ń hajj àtọ̀ torí gbọ́mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tún bá tẹnu ọ̀bọ̀ nǹkan ọ̀sẹ̀lẹ̀ wáyé nàmá. wáyé nàmá tajiduhu yóò turu aláàmì takalla mẹ́bí. kódà àtúnú yóò tún máa takò ẹni tó bá ń sọ̀rọ̀ manhaj yóò máa takò pé kí ni Bàlárúbàmà. Ìgbà míì ó lè sọ ní sọ wípé ó lè sọ ó lè sọ manhaj jáde lẹ́nu nígbà míì ṣùgbọ́n yóò sọ ní sọ ẹni tí ń fi ṣe ẹ̀yẹ. Báwo ni example? Tó bá fẹ́ bú àwọn tí ń sọ̀rọ̀ manhaj. Yẹ́n fi hàn wọn àbájọ máa sọ pé èrè mẹ́rin háì èrè mẹ́rin háì èrè mẹ́rin háì tẹmọ̀ pé kò fẹ́ pé ọkàn pé náà láàrin nípa pé ọbẹ̀ bí takò o ẹlòmíì ń wí síta ẹlòmíì ò sì lè wí síta mọ́ ta burú te eh, fa ó kéré ọ̀pọ̀ yóò rí bíi ìṣàgùrù bí ọba gbogbo ẹ̀rẹ́ àdánwò ní káwọn dáná káwọn wọ́n lé sí gbogbo ẹ̀lẹ́ yóò rí bíi ìṣù pàápàá jùlọ tó bá lójú tì kò ní fẹ́ sọ ń dáná ní olé lójú wọn lọ ẹ̀yà ọmọ nǹkan ń ṣe ń dáná ẹ má dáná so ìyẹn bá ní. èyí tó ń ń tó fà tí òfin lè òun ni pé kí ọba ìṣẹ̀lẹ̀ yóò rí àyùtìmí jàlùmọ́rin hajar kọ̀wé àyùtìmí jàlùmọ́rin hajar kọ̀wé ìmàbìlìmọ̀nà hìjìl jàdìdà ọ̀fẹ́ gàmọ́jà damaj àbí damaj lona, lòun náà ọ̀fẹ́ gàmọ́jà ẹ̀ ọ̀fẹ́ gàdúrú pọ̀ mọ́ torí wípé ó ti mọ̀ pé tó ń bá ilé tẹnubọ manhaj lúrú òní ṣe é dàpọ̀ mọ́ sàpà ọgbọ́dọ̀ yàn wo manhaj sálàf láàrin manhaj wo ni manhaj àwọn báyìí màtí àwọn dasọ̀ wọn mọ́tì yìí yóò bi gbólóhùn yẹn. kó mọ́ bàjẹ́ sí pé ọmọ afẹ́ ní ara rẹ̀ sì dájọ́ lórí ara rẹ̀ wàláhì hádà kàríta. báyìí ló dúnìyà. àwọn ará ayé ń sòpin aláàrin tí ọ̀dà àti ntọ́jà kí wọ́n ti tààfọ̀ wá ní sòpin aláàrin ntọ́jà àti ntọ́jà. àwọn ọba dọ́jà ní ìsìn ẹ̀ta ń bẹ àbí tòmátò ẹ̀ta àbí wọ́n bá ti ní ẹ̀ta tòmátò yẹn ni pé má dé bẹ́ẹ̀ nù àwọn gbogbo ìgbà ni a ti ń ta obì ni wọ́n máa yẹ̀ ẹ́ wò pé èyí tí ń bàjẹ́ lọ jẹ́ ti mú kú òkú mọ́ bàjẹ́ máa ba èyí tí ọ̀bàjẹ́ jẹ́ sí. gbogbo nǹkan tá à ń ṣe tó ń jẹ́ nǹkan ayé à ń sẹ́pẹ́rẹ́tì dáadáa kúrò níbi ìjọ ọ̀dà. báwo ni àṣà máa tẹ̀sẹ̀ lọ́ba ìdámọ̀ wa wà pé padlọ́ọ̀kì ẹnu ẹnu ọ̀bọ̀lọ̀ sọ̀rọ̀. bí masalasi kan náà kọ̀rí kọ̀ sí sí mbẹ́mbẹ́ àbí mánìyàjò sí mẹ́fẹ́sì tó méjìlá wọ́n sì rẹ̀ pamọ́ àwọn ò ṣe bàrá àdìmọ̀ àwa ti wá pé àwa sọ jáde ṣùgbọ́n àní àwa ká ní kọ́gbà àwa kàn ní ká sọ ni ṣùgbọ́n ká wá pé àwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ mẹ́rìnàjò abẹ́ ti dámú ti ẹ̀nìyàn abẹ́ da lórúkọ mọ́ sàfà ọmọ ẹni tó bá tẹ̀lé mẹ́rìnàjò sálàsì kò sì gbọ́dọ̀ gbà tó bá jẹ́ pé lọ wà bẹ́ẹ̀ o ọ̀ gbọ́dọ̀ gbà tó o bá ilé gbà ẹsẹ̀ rẹ nínú mọ́nà sálàbí rẹ̀ ọ̀ tẹ̀lé dáadáa nù يعرفون ذلك والتجار يعرفون ذلك وهم أهل الدنيا وكيف لا يميز أهل الدين بين الطيب والقبيح نعم وكيف لا يميز أهل الدين بين الطيب والقبيح آه باين فالسياسيون يعرفون ذلك والتجار يعرفون ذلك يفو àwọn àwọn àwọn ní politics àwọn kan mọ̀ yàtọ̀ láàrin tó dáa àti tí ò dáa wọ́n mọ̀ fún ìjẹ́ ó dàpọ̀ ẹnìkan ní wọ́n sọ tọ̀hún kọ́ dàpọ̀ kó pé méjì lòun ọwọ́ papọ̀ ọwọ́ tẹgbẹ́ tòkè ó tún wọ́n ti ẹgbẹ́ tìtàlẹ̀ papọ̀ wọn ò ní gbà fún wọn fi kan lóṣèlú bẹ́ẹ̀ نعم اللهم جعلنا جاسكم يعني الخبيثات للخبيثين والخبيثون للخبيث اللهم يميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضهم على بعض فيركمه جميعا بين بولون تسينو يعني لا كيجي náà àwọn tó jẹ́ sí pé wọ́n kórìíra láti máa sọ gbólóhùn mẹ́sàn-án ìhàj òun náà ni àwọn aráàlú tí wọ́n yìí sáàfà tí mo mọ̀ fún gbólọ́gbọ̀ yìí tẹ́ wá ibi tẹ́ kọ́ọ̀lù sí nìyẹn ẹ lè fà kẹ́ mọ kọ̀ránì ká o èyí sáàfà lẹ́ni tó lè tún kọ̀ránì o.

òun náà àfa tí ẹ gbogbo àfa tó wà láàrin iná àmọ́ ní tó pè ní àfa rí àwọn tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wá lónìí ń gbọ́ wa ọ̀pọ̀lọpọ̀ yín ìta àfa ẹja sọ bá a ṣe máa fúnra wa rí bẹ́ẹ̀ lómi tó kún mi ọmọ rẹ̀ pé kí ni à kí ni òun náà máa lè dákùrá nìta kí ló sí fún mi nù lè kà àfa náà ẹ ò tí ì fa o gbogbo àwa tá a bá rí báyìí àwa tó torí kí lọ́fà torí pé aláìmọ̀kan ni ìmá ẹni tí máa tẹ̀ láwọn àfáà kan ló náà ọ ń gbọ́ lẹ́tọ̀ àwọn àfáà kan táwọn àfáà bá ti bẹnu lu bẹnu àtẹ́lu minhaj ó náà kà máa bẹnu àtẹ́lu ni pé àwọn ọmọdé wọn máa sọ pé kí n máa hajj kí n máa hajj kí n máa hajj. naam. أمره إلى حد حتى ظن أن كلمة المنهج لا ينطق به kódà ọ̀nà ìdílé bùkẹ́ àárín nínú àwọn èèyàn yìí nínú àwọn sí ìsáfà tí ìbínú gbólóhùn mẹ́nìhàjì àbí mẹ́nìhàjì yìí ó ti dé ògóńgó lẹ́nu wọn dílẹ́fù wípé ẹni tí bá ń sọ pé mẹ́nìhàjì tàbí sọ pé mẹ́nìhàjì wọ́n máa wò bí ewé ẹni báyìí yòrí ìlú àyà àjẹmọ́ ìsìlámù wọ́n máa rò wọ́n máa sọ̀tìpẹ̀tì ẹ̀ àwọn tó fẹ́ bẹ̀sìn jẹ́ nìyẹn kó o sọ pé àbí wọ́n máa wò pé ẹni tó fẹ́ ẹ̀sìn jẹ́ ni ọ́ àwọn fayari gbogbo ẹnikẹ́ni tó bá ti wọ́n sọ pé rẹ̀ kí ni rẹ̀ ẹ bá ń sọ o. ẹnu kó o béèrè lásán yóò wọ̀ ní ìgbè kí ni kí kí kí ni kí máa béèrè ọwọ́ tó yẹ sí pé yọ́wọ́ a máa pè lórúkọ tí èsì ó lè ni

kò níjọ o ẹni tí ò níjọ rí wọ́n wá sọ pé àwọn àtàwọn nàìjíríà ní ìjọ jàmíyà bó lajá rí jàmíyà àmọ́ rí gan àti gbọ́wọ́ àbá gbọ́wọ́ ni ẹ̀yin lè má gbọ́wọ́ lọ́dọ̀ sí àtàwọn ẹlẹ́gbẹ́ àwọn kí ló kọ jàmíyà Muhammad Aman Al-Jami ọ̀tọ̀ abáta fi jàmíyà síbẹ̀ bẹ́ẹ̀ náà ni èyí tó ń jẹ́ tó tì wá ní. alimadakaliya wọn fi madakaliya ah, wọn àtún jámọ ara ah, wọn mọ jámọ òsì láyé wọn mọ jámọ òsì láyé fún wọn wọn gùdù bí jámọ àwọn náà kódà àmọ́ bóòlù ti jẹ́ àwọn náà rí o àwọn náà dájú kán rí màdá kílà o. ìkànnì wọn gbà wà ọlọ́run fi háyébà sí ara bàbá yìí àbí bàbá òlọ́ nígbà táwọn àánú jámíà wọ́n sì wà ń ìdílé ẹjọ́ pé àwọn èèyàn láwọn ọmọ nàìjíríà gan tí wọ́n fẹ́ sọ̀rọ̀ bàbá wọn ò ní fọ lárúbáwá mo mọ ẹnìkan tá a jọ wá láti nàìjíríà tó jẹ́ pípé súkẹ́sì wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn ó pé. ó ti kú ó sì ti kú báyìí ẹni tí mo sọ̀rọ̀ rẹ̀ kò ní má ní hajj kankan ó ń sìn kò ní má ní hajj kankan ọ̀pá tán ọ̀pá yányá ètò tẹ̀ tọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ wọn báyìí ilé oúnjẹ náà ni o nwa máa bẹ̀rù láti pé mọ́tíkàlì àbíkọ́ pé mọ́tíkà ah, ẹ̀rù máa bà wọ́n yí pé ọba wí ní ìsìn bóyá ọba ni <laughs> bàbá òsì ní ẹni ọlọ́run lásán jẹ́ ọmọ èèyàn lè wọ́n kò mọ́ ọlọ́pàá fi mú yẹn ẹ mọ tó ń sì máa wí tàdébàntọ́ ààrẹ yóò sọ pé à tó rọ́kùnrin ti lọ nínú àwọn ibùgbà wọlé lọ́wà mọ́kàn rántí náà ibùgbà wọlé ní mama níjọ́ kọ́kọ́ wíkì ní ọmọ táwọn àwọn òpin àwọn àwọn ní ìfowópamọ́ ní ọgbọ́n yìí ọpẹ kárin kéèké kí n tó gbọ́ yí padà mo á wò pé òun ah, ah, nà sábà òun tì í sí màdáfílà mi màdáfílà ni kọ̀ wá fẹ́ sọ gbólóhùn yẹn gan jáde ní pé màdáfílà ni tí ẹ̀ka sọ pé màdáfílà ẹ̀ lọ́sàn kílẹ̀ rú ń bà ọ́ sí nígbà tó o bá ti sọ nǹkan mí lókè àti ní ẹ̀yìn rẹ̀ tí wọ́n bá ní kílọ̀ dáa kọ́ màdáfílà sí àmọ́ ròyìn wọn ni àbí ṣùgbọ́n yóò ní ibùgbà rẹ̀ háyébà ni o ọlọ́run dá sọ ẹrù jìnnìjìnnì báwọn tí wọ́n bá jẹ́ ọ̀dà gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ wọn dáadáa ó sì ń dákọ̀ wọn farafara ń tẹ̀ pé à mẹ́tìkàlì ṣẹ́kù mẹ́tìkàlì ṣẹ́kù mẹ́tìkàlì wọ́n máa dákọ̀ wọn farafara ń tẹ̀. nàám eléyìí ọ̀sọ́ fún ọ pé mò ń sọ fún ọ yí pé gbogbo ohun tí bàbá ṣe lọ́kọ̀ rẹ̀ ṣe àwọn mẹ́tìkàlì ní ọ̀sọ́ bàbá àwọn tí mi ò tiẹ̀ gbà ń pọ̀ nínú àwọn kan tí wọ́n máa ń ṣe ṣùgbọ́n pé náà wọ́n lẹ̀ ló kọ pé màtìkálí ní eh, yàmì nìyẹn wàtàtàrà wàtàyàrà máa yá ìṣì mìnkù. akthara min dhalik. ẹn tẹ́lẹ̀ ẹ bá gùn náà yín yóò tún rí nǹkan pọ̀ ń lọ tó bá yá padà. amsi. bil amsi yalmizuna bil wàhábíyà. lánàá wọ́n ń pè á ní wàhábíyà ní ìsìn wàhábíyà òré ènìyàn báyìí àbòré ènìyàn báyìí ẹ̀rọ màgbé lẹ́yìn bọ́yá náà àti mìtí tó tún máa rí padà pé léhun lọ́mọ̀ pé báyìí ń lọ jẹun wọ́n ní ọkàn mọ̀ pé tí mò ń ti dà àbí kò dà tó bá ti dà ọmọ bá jẹ ọmọ wà ọ̀gùn jẹ náà. وسيرى ما يعيش منكم أكثر من ذلك. نعم، لا يلين نون ترياسك هو ذكر الله في أنواع المناهج. àwọn ìran tí manhaj tó pín sí ààbẹ̀ ni pé ó ti rán àwọn tó wà lápá bí àkàkọ́lẹ̀ yìí kílẹ̀ ṣe yi ẹwú yẹn ní yorùbá àkàkọ́lẹ̀ ọ́ wọn láwọn mú ẹ̀rí odò ẹ̀rí nǹkan kàkàkọ́lẹ̀ ọ́ sọ pé la ilaha illallah wahdahu la له الملك وله الحمد وهو على كل شيء قدير سنة نبي صلى الله عليه وسلم يوم لنا يودو هو وحكو الله ودو لنا أنواع المناهج أنواع المناهج من هاج سنبه من هاج وحكو هنا المنهج المنهج العتيق هنا المنهج الأنبياء والرسل كمان المنهج عتيق

والبيت العتيق أيضا واحد, واحد والحمد لله بينان دليل كون المنهج العتيق واحدة دليل كون المنهج العتيق واحد منهاج تجسي منهاج àwọn ànábì Ọlọ́run yìí tá a pèlè ẹyọkan yìí káàfin máa mọ̀ pé ẹyọkan náà fìdíjọ́ ọ̀rọ̀ táwa sọ ní ìsìn pé ẹyọkan ẹni lọ́rùn pé ń bolo ti di pé ẹyọkan ni ẹyọkan ni nínú ọ̀rọ̀ Ọlọ́run sọ́tún náà àyà thirty six fúnra tó lọ́wọ́ lóyìn àwọn ànábì ọlọ́wọ́ ó sọ̀rọ̀ ọmọ ẹ̀rìn àjò wọn fún wa tí ṣe àkídà wọn. àwọn ọba tó wà lá kọ́dé bá a tún náà fi kulli ummati rasula. wàlá kọ́dé bá a tún náà fi kulli ummati rasula ní àbúrò àwọn jẹta ní bùkọ́. kulli umma gbogbo ọjọ́ nìyẹn gbogbo ànábì ọlọ́run ló ti bá wọn ẹyọ lásìkò tá a wà yìí ọ̀tọ̀ ní tí ẹgbẹ́ tọ̀hún ó wì ọ̀tọ̀ ní tí ẹgbẹ́ tàlẹ́ òsì ṣe ó wù lórí ìbámu green tàlẹ́ ó mọ̀ blue díẹ̀ kódà ń bi kọ́lọ̀ dùn ẹlòmí ó mọ̀ wáyì ẹlòmí ó mọ̀ àwọn yunifọ̀mù tiwa ẹlòmí ó mọ̀ kọ́ gbọ́dọ̀ falasi o kọ́ gbọ́dọ̀ sí lára aṣọ ẹlòmí ó gbé kákóṣe lára aṣọ báyìí èyí sí lànà ìlànà ẹ̀sìn tí wọ́n في كل أمة رسولا كنواوي أن يعبدوا الله واجتنبوا الطاغوت آية 25 ولما بعد ما أرسلنا من قبلك من رسول وما أرسلنا من قبلك من رسول إلا إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون náà manhaj àkọ́kọ́ nù manhaj àkọ́kọ́ nù manhaj ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-manahij al-jadida. al-manahij al-jadida. al-manahij al-jadida. ọ̀fẹ́ kẹ́ bá mi wí. mi ò bọ́ dáadáa o. àfà wí dáadáa. wọ́n àti ìjẹun àbí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtọ̀fọ́ apẹ́ manhaj pín sí méjì àkọ́kọ́ òun náà ni al-manhajul atiq minhajul atiq ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-manahijul jadida òun náà ni àwọn ìlànà àwọn ojú ọ̀nà tó jẹ́ tuntun àwọn ní ká máa dẹ́dùá mélòó ni ẹ̀yà àmọ́ nọ́mbẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ 72 ni ìpìlẹ̀ rẹ̀ gílápé

sapsat d àbí dapsat máa tọ́ lónìí abcd yọ̀wọ̀ a máa lọ báyìí nígbà máa ń jẹ́ kọ̀rìb bínú kọ̀rìb ah, kọ̀rìb àbí kọ̀rìb ọ̀rọ̀ máa tún lọ báyìí yọ̀wọ̀ máa pọ̀ lọ́nà so ìyẹn ọ̀pọ̀ ẹ̀ lè kà á tán dárí islam ti wà tó ọlọ́run ṣàánú wa o bó ti lọ o ẹ̀ lè kà á ọlọ́run ọba ti ṣòdodo ń gbàtọ́ sọ wípé afala yatadabbaruna al-Qur'an. afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghayri Allahi lawajadu fihi ikhtilafan kathira. ìjọba ní mẹ́rin pé walau kana min indi ghayri Allahi gbogbo tí ọba ti jẹ́ manhaju àti àjẹsí pé kọ̀wá ọlọ́run tọba ti rí bá ń ṣọ́ lè dájú sáká làwájẹ̀dù fi yí. ìkùtìlá fàǹkà sí rọ̀. wọn ò sí ìpín lóko ọ̀yọ́ máa jẹ́ wọn ò sí ìṣèkínni wọn ò sí wọn ò sí ìyá wọn ní wọn ya méjì sọ fún wa pé ẹ sí ìyá gbogbo ẹni tí ọba ti wà lórí àwọn mọ́nà hajj sálàf táwọn tó wà lórí mọ́nà hajj sálàf tí wọ́n bá pín láàrin ara wọn ó súnmọ́ kí wọ́n padà mọ́ wọn ìpín yẹlẹyẹlẹ ẹ láwọn ti rí tí wọ́n bá ẹsẹ̀ pín sí méjì báyìí tí wọ́n bá gbé e bá ọ sọ fún wa pé wọn ò ṣe kíni wọn ò sí pín wọn ò tó pín sí dáadáa yìí náà a bá sọ fún wa pé manhajul qadim àti sáàpè ní manhajul hasib ọjọ́ ọjọ́ at-tawhid náà ni al-manahijul jadida òun náà jọ àṣìb àléhàtà lil mushrikin ọjọ́ ọlọ́run ọba tá ń sìn lẹ́yọ kan náà ni ọlọ́run ọba ni wa ilahukum ilahun wahida. wa ilahukum ilahun wahida. ọlọ́run ọba yín mélòó ni. mọ́ni àjùlẹ̀ mélòó ni. ẹ̀yọ̀ kan náà ẹ̀yọ̀ kan náà ni oní náà ni mọ́ni àjùlẹ̀ àwọn tí wọ́n ní mọ̀náhídì jẹ̀dídà yìí tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́bọ náà olúwa wọn ti kí ni ọkọ̀ ni wọ́n fi tọ́nu sọ́tò sọ́ọ̀dì àyà karùn-ún wọ́n ní ajá alàlẹ́ alẹ́ hátà ìlà wáhídà. ajá alàlẹ́ alẹ́ hátà ìlà wáhídà. àwọn máa ń pín gbogbo bàtà wọn ni pínpín gan ni ìpìlẹ̀ àwọn èyí tí wọ́n Muhammad wa mọ́ wáyé o kí ló pẹ̀ ń jẹ́. inna hadha la shay'un 'ujab. ìwé ọmọ kásáwà ń táwọn nítorí wọn láàrin ìyáàfò lọ síbi kókó mìíràn wọn náà ni kí ni àwọn evidence tí ó máa fi ilẹ̀ fún wa pé kátẹ̀lé mọ́nìhàjò ọ̀wìn ọ̀ràn èèyàn ni fún wa ọmọ ìpè tí súnà wa ni kátẹ̀lé mọ́nìhàjò sálàf àbí àbọ̀ràn èèyàn àbí fárúkù kì í báyà ní táwọn kan bá ti tó ti ń bẹ̀ yòókù kò sí ọ̀ràn ìdáhùn bá ti lè tẹ̀lé ọwọ́ ògùn nìyẹn hmm. o ò lè mú o ò lè o ò lè bá o ò lè o bá o ò lè délé hmm. ìtumọ̀ ẹ̀ nìyẹn ọlọ́run lọ́dẹ̀ sọ bẹ́ẹ̀ tàbí àgbà náà túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà ọlọ́run bá ń sọ nínú Al-Qur'an ọlọ́run bá sọ pé فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا àwọn àwòrán àwọn ẹlẹ́wọ̀n ọlọ́run ní tẹ́ bá ti lè gbà tẹ́ẹ̀tẹ̀ láwọn irú gbàgbọ́ táwọn sọ̀hábà yẹn ní tẹ́ bá ti lè gbà á gbọ́ kí ló kọ yín jẹ́ fàkọ́dì ìtajà o ẹ̀kí mànà tẹ́ẹ̀ bá ti wá gbà

بيان ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا ọlọ́run lérí fún wa mẹ́bà yìí fáwọn tí wọ́n láwọn ní tẹ̀lé manhajul qawim ọlọ́run lérí fún wa láàrin púpọ̀ nínú àwọn ìlérí tọ́lọ́run lé fún wa mẹ́bà yìí tó bá jẹ́ sí pé ẹyọ péré lọ́ba ṣẹlẹ̀ ń bẹ̀ àgbákò ló ń tì nǹkan báwo wá ní gbogbo ẹ̀ ó ní nùwálìí máa táwàlá. nùwálìí máa táwàlá. ẹlẹ́kọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì. wà ló sí ìjà nù. جهنم وساءت مصيرا nǹkan mẹ́ta àgbákù mẹ́ta náà lọ́wọ́ na-adị kọ-win, kàn tó o bá ti tẹ̀lé manhaju qawiy al-qawiy náà lẹ́yìn lẹ́yìn dẹ́ka lọ sí bòmí ha Umar bin Abdulaziz rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ tó jẹ́ sí Abdullahi bin Mas'ud àbí aṣíwájú wa tàbí àgbà àwọn ti kọjá kápẹ́ wọn ní àfa wa torí òun tí mi ń gbọ́ mi ká máa ń pẹ́ àfa àgbà àfa Abdullahi bin Mas'ud àfa Umar bin Khattab káwọn àfa ń sọ àwọn oṣù náà náà ń tọ́jú òun fẹ́ rí i pé ọjà kásánbẹ̀sẹ̀ a lè máa fà fà wáyé bínú tèmíyà alẹ́ òkè làwọn náà ṣùgbọ́n òkè wọn ò tókè tàbí tó kéré jùlọ gà. àwọn á pe àfáwà abinu masoodi sọ̀rọ̀ àfáwà abinu abasi sọ̀rọ̀ àwọn tẹbílíìkì náà máa ń sọ yẹn dáadáa èyí tó sùn náà àgbà ẹ ká pín tàbí àgbà alápọ̀nlé ọsọrọ torúkọ wọn ń jẹ abdullahi bin masoud lápẹjúwe àfáwà àfáwà ibùn abdulsẹ́jì kọ̀ìràwáni iná mọ̀ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ àfáwà ibùn abdulsẹ́jì kọ̀ìràwáni rahimahullahu ta'ala wọ́n ní wàfíìtì bá ìsálàfi sọ́ọ́lì nàjà wàtí ti bá ìtàbí nínú. a lè pa àwọn aláàfáà wa nìkan wọn à lè pe Abdullahi ibn Mas'ud di láàfáà wa àwọn ni wọn tún ju ẹni tá a tún lè máa pè láàfáà wa lọ àwọn àfi tá a dé orúkọ tẹnìkan ò lè bá wọn jẹ náà ní káfíńtì kí ni káfíńtì ròyìn wọn ìmọ àfáà wa gbogbo yẹn ní jẹ bẹ́ẹ̀ ní àwọn ọlọ́pẹ́ àfáà wa nàbíwá Muhammad sọgbà ọgbà nínú túmọ̀ ṣùgbọ́n kò sápọnlé mẹ ọjà sáfà wa kánàbí náà lóòótọ́ nínú túmọ̀ àbáwá náà nínú ìtumọ̀ ṣùgbọ́n àgọ́dọ̀ sọpá ìnábi ọlọ́run pé àbáwá ọlọ́bẹ̀ ni pé kò fápàlé ń bẹ̀ tó nǹkan náà ìyẹn bá ní àyàbá ní ìmánu wa Awzā'ī rahimahullahu ta'ala wọn náà ti sùúrù dáadáa lójú ọ̀nà àwọn tálà wọn ni isbir nafsaka 'ala sunnah. wà fún àyètò waqafa al-qawm. kí láfi máa ma manhaj salaf pé òun rèé eléyìí ni manhaj salaf eléyìí ṣe manhaj salaf lọ́jọ́ sí pé òun gan lónìí nǹkan bí ìròyìn bíi mẹ́wàá àti méjìlá lọ́wọ́ àmì báyìí jákọ́ díẹ̀ fún wa òun náà ni pé annahu manhajul annahu manhajul anbiyahi wa rusuli ajma'in. ẹ lọ mà pé òun náà ni lànà àwọn ànábì ọlọ́run. wọ́n ń tẹ̀lé àhùn lẹ́nu mọ́kùnrin. ìyẹn bá ní ẹ bá ní kí lànà àwọn ànábì ọlọ́run manhaj sálàfù náà. kìrìkù sálàfù ọ̀tẹ̀lé àwọn sàhábà ọ̀tẹ̀lé tí kì ìfẹ́jáde ànábà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n bá wọn bẹ̀ ní ọlọ́run bá fi ròyìn pé fáwọn olè àìkà máa àlàdínà àyà àmàlọ́wọ́ àlẹ́yìn ọlọ́run ròyìn wọn mínà nàbí yìí nà mínà nàbí yìí nà wà sídìkì nà wà ṣúwádà ìwà sọ́ọ̀lì. وحسن أولئك رفيقا وحسن أولئك رفيقا. Ìlú àwọn kan dábì máa mọ̀ wípé ojú ọ̀nà iye ẹnìkan ò lè níròyìn yìí, ojú ọ̀nà kankan ò lè ní ìròyìn yìí ju ojú ọ̀nà manhajì sálàfù náà lọ òun náà ni tàbátù àhìlì òun náà ni ala al-haqq وعدم تقلبهم كما هي عادة أهل الأهواء bẹ́ẹ̀ni wọ́n ní tó bá wà lójú ọ̀nà sálàfù wọ́n yìí yí padà wọ́n máa dú lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹ̀tẹ̀ wọn yìí káàtì nípìnlẹ̀ nìyẹn ẹni tó bá káàtì ó kéré ogun lọ́gọ̀ ọmọ wọn kì í káàtì wọ́n máa dú náà ni pẹ̀lú pé àwọn oníbídíà àwọn ni wọ́n máa wọ́n máa jó lókè jọ lọ sí ìsàlẹ̀ náà nínú àwọn àtọ́ ìsìlẹ̀ manhaj òun náà ni fíhi yusran. fíhi yusran. ìrọ̀rùn méjì ń bẹ́nu manhaj tó wà yìí o ọmọ ìyá mi tó ń gbọ́ mi. ìrọ̀rùn mélòó mo pè é. ìrọ̀rùn méjì. ìrọ̀rùn méjì. ìwọ́kọ̀ àwọn ìmọ̀ bẹ́ẹ̀. náà ìrọ̀rùn mélòó ni mo pè é. ó dábàá ìrọ̀rùn méjèèjì tó tí ìrìsílà tí mo ìrọ̀rùn méjì ní bẹ nínú manhajù salaf ẹ̀yàn méjì gbé yàwó ẹ̀yàn mẹ́ta pé gbogbo ẹni tẹ́ wà lẹ́yìn ẹ̀yìn sùn bẹ́ẹ̀ ni ọ̀yà ọ̀yà fáwọn àtọwọ́ wáyé ọ̀yà ọ̀yà ìrọ̀rùn àkọ́kọ́ Huh? Huh? èèyàn máa rí bidé sí ẹgbà òun ẹgbẹ́ kalẹ̀ bó fi wù mí tó ọ̀yà rà ẹ fún wa ẹ bá fún wa. ẹ ṣe nìgbà kan lọ́kọ̀ ẹ̀ rà ìrọ̀rùn méjìlá wà ń bẹ̀ ìrọ̀rùn ayé àti ìrọ̀rùn àlùkìyàmù ìrọ̀rùn ayé àti ìrọ̀rùn àlùkìyàmù náà ọ̀sà ayé ìrọ̀rùn tó bá tẹ̀lé àwọn sálà wàá tún wá gbádùn àlùkìyàmù rẹ dáadáa ju wa láàrin àwọn èèyàn bí wọ́n ti ń gbádùn àlùkìyàmù tí ó yàtọ̀ torí kọ́ tẹ̀lé wọn ìrọ̀rùn méjì ní bẹ́ẹ̀ torí pé ẹni tára ẹni tó mú lànà yìí wá tó mú àkídà yìí wá tó mú mẹ́nìhàjì yìí wá wọn lè ànábì wa Muhammad ẹ̀rí wà ní bíi ìsìnmá ayé ọgbà wa ẹlẹ́kẹ́rin alqillatu ahyanan. alqillatu ahyanan. gbọ́ mi láàrin yìí dáadáa ìbílẹ̀ yìí ti pàtàkì púpọ̀ nínú àwọn ní tó jẹ́ sí ẹ̀sà lọ́jọ́ fún mẹ́nìhàjì sálà òun náà ni pé ìgbà mi àmọ́ wà tá kéré. táà ní tó nǹkan kìí ṣe léèyàn nìkan o á kéré ń míì ní nọ́mbà ìgbà míì á lówó ìgbà míì á ní àwọn ipò ìgbà míì á kéré pé ẹnu wa ò tó lù ú o. تريد عبد الله بن بن عباس رضي الله تعالى عنه وانا انا بتقول عرضت علي الامم علي الامم انا تو فاكر جنب بيت ابوي عبد الله بن عباس رضي الله عنهما انا بتقول عرضت علي الامم وشو عمل جفوني ولا لوكها صلى الله عليه وسلم سجوني oorun سجوني sójú ayé ni sójú oorun ni wọ́n fi hàn nábì sallallahu alayhi wa sallam. fara'aytu an-nabiyya wa ma'ahu rahb. mo wá wo fara'aytu an-nabiy ànábì ni mo rí ànábì báyìí báyìí ànábì tí mo kọ rẹ̀ tùmọ́ kọ̀ dáa kọ ẹ̀ fún wa. torí pé kọ̀ǹdíṣàn tí wọ́n wà níjọ́ náà kì í ṣe kọ̀ǹdíṣàn àpọ́nlé tó dùn tó nǹkan. pẹ̀lú fara'aytu an-nabiy ló fi fún ní alifu wàlá ẹni tí ń sọ̀rọ̀ ni mo bá rí ànábì yẹn kọ̀ àlẹ́bìtì máa wá ń yẹ àwọn àwọn olóòtẹ̀lẹ̀ lẹ́yìn ìjọ náà láàrin three to nine ó sì lè jẹ́ sí pé two thousand years ló láyé bá lánàá rí ọ̀hún èèyàn bíi three to nine ni ọ wá gbọ́ lójọ́ máa kéwù fún ló kéwù lọ́dọ̀ rẹ̀ lọ́tẹ̀lé ló kéwù lẹ́yìn ẹ̀ tó bá jẹ́ lè mọ́. ìjàmbá ti ẹ ebí twenty ni àwọn pariwo kí náà ń fi àjẹ rérò ẹlòmíì dá mọ́tò àtàlẹ́ náà wá sáà ń pera wa ní mọ́tò bóyá si ní fi ń bẹ̀ ọlọ́run ọmọ àti ẹ̀gá ló fi dí kíláàsì yóò wá máa ronú kí ló ń ronú sí ọ̀pọ̀ láwọn tó jẹun ilé ní kò jẹ́ sí pé péré ti lọ́wọ́ pẹ̀lẹ́ ilé ìtumọ̀ rẹ̀ ilé ìmọ̀sán dáa ń tiẹ̀ ànábì tó ń tẹ̀ síwájú sọ́lá bá wà. nàbí yà wà máa ń rọ́jò. mo wá kan bó ti pẹ́ láyé tó bó ti mọ̀rọ̀ ọtọ́ tó ẹnìkan náà lọ́gbà ó. wọn nàbí ìyàwó lẹ́yìn sábà àwọn ahàyè. mo ti ẹ̀rọ kan kankan kò gbọ́ iwu inú wa jẹ́ wà lẹ́ni gbọ́ ti à ó kéré tán èèyàn méjì ń gbọ́ ọ̀rọ̀ rẹ wọ́n yẹ kó ọmọ pé tiẹ̀ tún dà kábàbá náà tún tiẹ̀ tó mí nípa lè bẹ́ẹ̀ pé ẹ̀yìn ọlọ́run a máa dáyàwó ń bẹ̀ ń gbà mí kọ́ mọ̀ dáadáa ó sì máa sọ ọ máa kọ́ ṣùgbọ́n àní darí àwọn èèyàn rẹ̀. tó bá ti wá rí báwọn sọ́wọ́ àtàn yóò wá yẹ yóò yẹ o wa nìyẹn mọ́ni hajj a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. owó náà ọ̀dà lè da ọkọ̀ márùn gbèsè ń jẹ káàkiri ọ̀sísanwó ọdún tó lọ́dún rẹ́ǹtì àbí jáde january tó ti ọ̀tá àwọn ronú ní fáwọn ronú ní kí ní bọ̀ lẹ́rú ìlà àwọn símà yìí tá a bá mọ̀ ẹ̀jẹ̀ ẹwọ́ tó dúró dáadáa ara àwọn kàṣọ ìsọmọ ẹ̀hẹ́ di sálàmù ni. náà mhm. ṣẹ́rùsùnmù àlà national akida. ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀rẹ́ àni pé manhajú sálàfù wọn pàtàkì àkídà púpọ̀ tawhid tọba tẹ́lẹ̀ ń tọ́tẹnu mọ́ tawhid sáà sáà sáà onídìí kò fura sí i. ọ̀sẹ̀ láwọn ànábì ọlọ́ni ẹ̀yìn mọ́nájú sálàbì lọ́wọ́ tó bá lẹ́nu tó jẹ́ sí pé bí ọ̀rọ̀ àwọn akíní ìwà ni ọ̀tá máa sọ ìwà òdodo ẹ̀já máa ẹ̀já máa ṣe sùúrù náà yóò bá pé sùúrù dà kò ní ìdí ọ̀rẹ́ rẹ̀ bá yà fún wa àbí òdodo yóò bá náà pé kí ni òdodo dà kò ní ìdí àyà àwọn nǹkan tó ní ìdí àyà o nílẹ̀ wa ah. wọn ò ní gbà àfikọ́ fáyà àfikọ́ fáyà ní ìsìnkú ayẹyẹsẹ wò ẹ́ kí ni bàbá kíní tó wo sẹ́ni kíní báyìí ọmọ tó sọ pé ó lè láárí ó lè láárí bàbá ni wọn yẹsẹ wò ayéfẹ́lẹ́ tí ò bá sọ pé ayéfẹ́lẹ́ wọn sọ fún ọ yí pé níbi wá já fẹ́ láti dẹ́ ẹ̀nà kò sí ìyá náà ni ẹ̀yẹ́ bá nù tó àárín ẹ̀ tó bá wà mẹ́rin àjò sálàfù yọ ọmọ ní tọ́kíní àkídà dáadáa bí bá ń sọ̀rọ̀ lọ kódà kò jẹ́ sí pé nǹkan ní ọ̀sọ̀ kò jẹ́ mákìdà kò gbọ́dọ̀ má yà síbi àkídà ló sì máa ìkálà ń sọ nísìnyí mọ́ni àjọ ẹ̀dá sọ a ti sọ̀rọ̀ ọmọ sùn kan mọ́ ilé a ti sọ̀rọ̀ ọkọ ọmọ yẹ ìjẹ́ èyí tó tí wọn náà máa sọ orí ilé ìná ìwọ́ ń bọ̀ wa ìjọba yẹn ti pé mọ́ni àjọ ẹ clean mo fẹ́ fẹ́ dáa lókè mo fẹ́ dáa nísàlẹ̀ mo fẹ́ dáa lọ́tún mo fẹ́ dáa lósì kò jẹ́ àlè sọ́ńtọ́ yá sọ ọ̀sì wọ́ wọ́n náà kọ́ dá níwájú ọlọ́run ọba nìkan subhanahu wa ta'ala inú báyìí ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn tá a fi máa mọ̀ pé manhaj sálàfin náà ni manhaj hirsuhum ala al-jama'a ala al-jama'a wọ́n máa bá lu jama'a àlàyé o wọn ìfẹ́ ká sẹ̀fẹ́ kí ẹ tó di pé alùsùn náà bá ẹnìkan pín gàrà ní ìyẹn lọ́sì jẹ́ ká máa sàkóòrò sáwọn kọ̀ọ̀kan tí wọ́n wọnú mẹ́nìhàjì yìí jáǹsọ̀ fún àwọn mẹ́nìhàjì yìí tí wọ́n wọ dáadáa wọ́n kàn wọ lórí íńtánẹ́ẹ̀tì lásán Facebook ló gbé àwọn mẹ́nìhàjì kára ó kì í lọ́dọ̀ àwọn àfáà ní ìjọ láàmú lóye ká fẹ́ tàkù ọ̀rọ̀ sí ọ yí pé o ọ̀pọ̀lọpọ̀ ọkẹ́ má sí gbọ́n kankan húrú báyìí lọ́dọ̀ kódà wọ́n ń jà lórí àfa àfa kan àfa kan pé ara kí n lágbájá sọ nípa àfa àbáyé tó ní lọ níjọ kan ọmọbìnrin ó ní sàlámù aleikum mo ní aleikum sàlámù fúlà kí ló dé olóhùn fẹ́ béèrè ni olóhùn wà nílé kí ó kan síra tí máa fi ń kọ́ wọn ní hadith àbí musala hadith tí ti kan ní àwọn àfa kan tọkọ náà. ó ní bí ẹni tí òun fẹ́ fẹ́ àbí tó fẹ́ fẹ́ òun obìnrin ìfọkùnrin ọkùnrin ní máa fẹ́ obìnrin ẹni tó fẹ́ fẹ́ òun bó ṣe rí lọ́wọ́ òun báyìí ló ní ha òun bídíà ilé kí o bídíà ní ẹ̀rí ọkàn méjì papọ̀ ọkọ̀ àfáà tọkọ síra lọ ní bídíà torí bí wọ́n ti máa ń lo síra yẹn lè kí ó yẹ onílé kí o ní bídíà ó lóun àbọ̀lọ̀ lọ́mọ́ olóhùn wa ní kó wọn olóhùn wa gbé lọ́dọ̀ àáfà tí ń pa wọn ó lé òun gán ti gbà fún bílíà ni olóhùn ní kó wọn béèrè ó dákọ sílẹ̀ yẹn fún mi mo bá sọ gbogbo nílẹ̀ ìdìmẹ́ ńdọ́kọ wọn kò ní ìtì. ọwọ́ abí mi léèrè pèsè mo ní sí tíra yìí ṣé bídíà wà nú ẹ̀ ah, alákejì ni pé àáfà àtọ́pẹ́ ló ń bídíà yìí tóun bá pẹ̀ ló ń bídíà àwọn káníkì ń so ní bídíà wọ́n sì ju òun lọ kódà kò tó bàtà àwọn dàn èwo lọ wá fẹ́ tó padà sílé kí òrẹ́ lọ́wọ́ kí òrẹ́ lọ padà wọ́n kà fẹ́ lé ọkùnrin lé kí wọ́n fẹ́ onímọ̀ wọ́n fẹ́ kí wọn náà join Facebook padà fà Facebook padà ẹ̀rọ àwọn tíyẹ̀ bá lọ lé kí ó ṣe bí ó ti dànù kò ní dàbáwọn fẹ́rẹ́ ní pé ìgúdá sára máa bú lórí Facebook ẹ̀dá àwọn sọ́ra o eléyìí ká sọ yìí ní pé alùsùn náà ẹ̀tọ́ wà lórí wọn àti sára fi máa sáré tọpáwò ní àti wà lórí òdodo ni o ètò lórí ìbàjẹ́ o sábà níbi ìsọ̀rọ̀ sáré láàrin màsáìlú kéékèèké tí ò sí ẹ̀sọ́ ìkọ̀ọ̀sọ́ àwọn ọ̀rọ̀ yẹn lé léwu náà sábà gbóúnjẹ kalẹ̀ ní ìsìn ẹ tọ́kì síbẹ̀ ẹ fi chicken síbẹ̀ ẹ fi fíìsì síbẹ̀ sábà bí usas kamali ní ìsìn pé èwo ló mú sí fíìsì ni àbí tọ́kì àbí àbí chicken ẹ dáhùn ẹ mú kàn tí ìtẹ́ ẹ lè pé tó wù yín mo fẹ́ gbọ́n ìtẹ́ láì ẹ kọ́ wọ́n bàbá yọ ọ́ oníjọ́ oh, tèmi ọ̀yà fish ẹ̀ eh, wọ́n ní fish làwọn mú ah, ok tába bí ẹni tó dúpẹ́ lẹ́gbẹ̀ẹ́ mẹ́rin tó lè sọ pé tọ́kì lòun ọ̀mù tó ẹ̀rọ ìfọ̀n tí gbẹ̀rẹ̀ bá wá gbé kalẹ̀ tẹ́ mú fish ti yín tí òun tọ́kì ní kí ni ìjà rẹ̀ nínú ara inú nature wa bọ́lọ̀ ti dá wa ọmọ ń reflect nínú tọ̀rí kan bá ti ti dá wà gan ẹni tó bá ti ya wèrè rí kó tó jẹ kó wá kéwú tó ti fa gbó tó ti fa gbó gbẹ́ẹ̀. ó ti wọ́n yàtọ̀ ti pààyàn rí ọlọ́run wa dá padà sí mẹ́sìn ẹ rò pé yọ ọ̀rọ̀ tán yóò kú lára ẹ̀ kólẹ̀ tó kú lára rẹ̀ yẹn yóò tó máa wá ayé àti ọ́sọ̀pọ̀tì tó kú lára rẹ̀ yóò tó máa wá àríjì ọ́sọ̀pọ̀tì tó kú lára rẹ̀ àtọ̀bí àtò tẹ́bìlì àwọn máa sọ pé bó ti wúlẹ̀ kó ṣe tó tọ̀bí ń tẹ́bìlì bùkì máa borí ara rẹ̀ ẹni tó jẹ́ ń yáyá tọ́ba katira ti ń sọ yí pé ẹkú ìrọ̀ ń bí díà ẹkú ìrọ̀ ń bí díà tọ́ba fẹ́ wà zọ́fà rẹ̀ lẹ́yìn ìgbà tó kà tó tọ́ba fẹ́ pírátìtì ẹ̀ ẹ́rì tó ṣe pírátìtì ẹ̀ ṣùgbọ́n tó ti le burúkú tán tọ́ba kàtà báyìí yóò dá mọ́tà sí irúgbà rẹ̀ tọ́bí àmẹ́mẹ́ o ló fi jẹ́ sí pé a ní ìdíkà wà lè tú lọ́dọ̀ àwọn àfa a máa nà ìdíyèf láti pírátìtì àwọn nùsùs àwọn àfa ni wọ́n sọ fún wọn pé bá ń àwọn tàbí gan fẹ́ wọ́n fẹ́ ní dìébù kan ànábì ní kọ́ṣán wọn sallallahu alaihi wa sallam ọlọ́mọ yìí dáná ya rasulallahi nẹ́tùrùbù ọ̀nùfà ọlọ́mọ yìí náà lọ́kùnrin náà sún náà nẹ́bí ànábì ó sọ̀rọ̀ lọ pé dàhù dàhù dàhù àwù dàhù dàhù hatta la yuqal hatta la yuqal inna muhammadan yaqtul ashab àníjẹ́ jọ́ kọ́sán wa o ló jẹ́ sí pé má kí orí facebook ọlọ́ba àti bẹ̀sìn jẹ́ lọ kíw lọ́dọ̀ àwọn àfáà ilé ọba nínú àwọn tí màá wá náà ni pé àwọn ń wá kí á wà lẹ́yọ àwọn ọlọ́mọ yìí ìbànújẹ́ tí máa bá mi tí mo bá gbọ́ pé nǹkan tí ò ní láárí kan ntúkálẹ̀ láàrin àwọn èèyàn àwọn máa ronú pé bò láti ṣe níwájú mi yóò báyìí mo sá ronú pé ọ̀nà sí nǹkan yìí yìí wọn ọ̀tọ́ àwọn èyí tí ti pẹ́ àmọ́ fẹ́lẹ̀ pé wà láwùwà pẹ̀lú wọn aláàkọ́dìrì ìmáànì ni wọ́n ti sáàbì ní ilẹ̀ àpò. ìgbà sẹ́mi lè pa wákọ̀ padà lọ́la padà sí ìtìzáwíyà abidá àti nífìlà màá sì wò pé wẹ́n mo wà kọ́ọ̀sì láti wà ṣùgbọ́n màá kí àwọn náà mi ní lísìn sí o kọ́ bá ti kó àìsàn rà mí. náà inú bá ní àánú àwọn kan sọ àìsàn ẹlẹ́ẹ̀kẹ́ wọn látọ̀ nù ẹlẹ́ẹ̀kẹfà ah. جمعه بين النصوص في المسألة الواحدة أما ما كوا دلة جونت وان وين في كان يكاجة ẹ̀rọ àwọn ará rí wọ́n máa fi dẹ̀lílù kan yàn kan jẹ́ àwọn mátírà láti jámọ̀ ní alìjámọ̀ àwòlá nínú tẹ̀rìjì ẹ̀fẹ́ jáde ní masáyílà àkàdíyà àti ìdàwọ̀lọ̀ takura wọn àti ìdàwọ̀lọ̀ takura wọn nù àfihàn

mọ́tò ọ̀bá ti kà kò lè yọ báyẹn so ìpìlẹ̀ wa nínú nínú àwọn nǹkan tí asan fi máa mọ̀ pé mẹ́nàjò sálàfì ó ju dáadáa òun náà ló sì ní ìròyìn òun náà ní pé tàǹzíìmù hum. ìsọlọ́sí sọ́ọ̀lẹ̀. àwọn mẹ́nàjò sálàfì máa ń gbé àwọn tàbí lárugẹ ni o a gbé wọn lárugẹ mẹ́nàjò wa ni àfíríkà wa ni òkè ńlá ló ń kọ nábọ̀ àwọn tàbí òkè tó ò gbọ́dọ̀ torí ẹ bá rorò kúrò sọfẹ́ àtàkùrùlà orí mi ò pé kanípọ̀ ń kàtà kan náà tàbí ní ìsìn ibi tó ti wá ń ka lọ ọwọ́ ń jọ ìdí ẹ̀ pé ah tó mu tó fi ṣe báyìí ajẹ́ sí pé ó plan ajẹ́ pé ó ṣe ọwọ́ ń nǹkan tí ọ̀dà ìtẹ́hìm nafsak lójú ẹsẹ̀ náà ni a máa sọ pé ah oríire ò pé oríire ò pé oríire ò pé kọ́ kó mẹ́ òkè bá òkè

إذا وانكتاف ما مفيه من خصائص منهج السلف اختصارهم في التلقي على الكتاب والسنة والتسليم للنصوص الشرعية وفهمها على مقتضى منهج السلف نعم عوامل تصد عن المنهج القوي إذا وانكتاف ما لن يفكوك كوكو من هذا وضع إذا وانكتاف ما لن يفكوك لجوانا تدارة وعي في كتاب صوت بجلاني هنا الفتن الفتن هنا الفتنة fìtínà wa pọ̀ bóyá bí mẹ́rin ń bì fìtínà owó ẹlòmíì tí ọba tí ì dáa fún yóò máa sọ pé àá ah, àti ìdàsára fún ọgbà o kò tí ì dáa kò tí ì lówó ni o tí atẹ́gùn ayé bá fẹ́ sí báyìí tamarat yọ lọ ní wàhálà owó amátayán àrùn àwò sábìnà nínú ilé ìtaara lẹ́yìn àtọ̀kọ̀ ọlọ́run ọ̀sàdédé tọ́ bá nù tí má sọ ìyàndó ní gáàrú ìlàyé kí ni mo pè owó níjẹ́ bẹ́ẹ̀ tọ́ba lẹ́nu tó lówó lọ́wọ́ tí tún ń bá wọn mẹ̀sìn màsàkínù jókòó tí ń bá wọn ọ̀lẹ́ jókòó tí ń ṣe bí dọ́kítà rọ̀ ẹ kí o ìfẹ́nìṣe o kìíní yìí máa ń lé yẹn tó ní àkáǹtì ẹ̀ tó ní twenty five billion naira lóní lákáǹtì yóò kọjá láàrin yóò kà máa gbogbo ẹni tẹ́wàá mi ni bí ah ló máa di ọ̀sẹ̀ tí mo tí mo bá ń bọ̀ mi ò gbọ́dọ̀ kọjá bá ẹlikọ́pítà ni mo gbọ́dọ̀ fi kọjá láàrin. owó máa ń mú ni ọgá ni wọ́n bá pè é

ṣùgbọ́n owó ló léèyàn jáde ojú ọ̀nà yìí ju òsì lọ àwọn pọ̀ pọ̀jù ń bẹ̀ àwọn tálíkà àbẹ́ náà kọ́ mẹ́tò mélòó lẹ wá bẹ́ẹ̀ ṣe pọ̀ sí ìránṣẹ́ gbogbo ni àdúgbò yọ ọmọ pé mọ́tò àdúgbò yìí nígbà tá à ń wa sí a sì bá yín bí ni páàkì ó fi pé ẹ̀yìn ẹni pé tó fi jẹ́ pé ànábì alẹ́ sọ̀rọ̀ àti wọ̀sẹ̀lá ń bàjẹ́ àfáwà ẹ̀kúnnà tẹ̀ níyà rahmatullah alayhi kẹ́ ń kọ̀mpíà láàrin annabiyul malik wa annabiyul abd wọ́n léwu lọ́lọ́lá jù ní ti àwọn èwo lọ́lọ́lá jù àáfà olówó àtàfà àtàlíkà jẹ́ngbé wáyé wá tòsí àáfà olówó àtàfà àtàlíkà èwo lọ́lọ́lá jù bàbá bí ọ̀pọ̀lọpọ̀ léèrè ní ìsìn ọkàn ó sì gbà ojú lọ́gbà ń bẹ̀. àfáà tí ò lówó ọlọ́lájú àfáà tó kí lọ tó lówó ìjúmùlà là ń sọ ò ìjúmùlà. ẹgbẹ́ bó ṣe pé àwọn ànẹ́bí ọlọ́run àríyìn sọlá àti wọ̀sẹ̀rám ìpìlẹ̀ wọn ni pé wọ́n èso lówó olówó ọ̀pọ̀ láàrin wọ́n tẹ̀ kéré púpọ̀. wọ́n ní ànàbí yìí alàábùdù afdal ànàbí yìí alìmàlìkì wọ́n ní kí lọ́ba wọ́n ní ànábì tí ò lówó tí èso lówó ọ̀dà àjọ ànábì tó ní ọ̀la lọ. wọ́n ní kí lọ́ba wọ́n máa mú orí ṣiṣẹ́ fidẹ́ǹsì wa tó pọ̀ wọ́n lè tó tó wa jùlọ náà ni pé ẹni tọ́jọ́ ga gbogbo àwọn ànábì ọlọ́run yìí títà ànábà Muhammad sallallahu alaihi wasallam tọ́ba ni tó lówó wọn ò lówó kódà àwọn gánà sọ wípé ọlọ́run ti mí sínú àwọn bìsúmùrọ̀tẹ̀ masakin fimi sínú àwọn aláìní àwọn tí èso lówó ṣùgbọ́n kí n kà máa rí ní sínú àjẹ́ láti ọlọ́jà wa náà máa rí o. bàbá wa rólówó láàrin wa kò lè pọ̀ yóò bá wà kan kò lè pọ̀ ìkùlẹ̀ nìyẹn o láti ti gbà yẹn ìyẹn tó máa jẹ́ kọ́kàn wọn máa balẹ̀ wípé ẹlòmíràn ibi bá a ti máa ń ṣe mọ́níhàjì sáráàfin náà tó ní èsì ìlékọ́lẹ́kọ̀ọ́ láti ìjọ yìí náà tí wọ́n fún wa pé mọ́níhàjì sáráàfin ó fọ́n lé ní àwọn èdè chọ́ọ̀chì wá gba jésù jọ kó lè bá ara kó lè bá àkọ́lé kó lè bá àlókè síbẹ̀ wá ti mẹ́rin àti sára kó lè bá ara jẹ́ ńlọ́wọ́ ni o.